إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة خلق منها زوجها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 السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نحن سأجلنا كتاب الأدب المفرد إمام البخاري رحمه الله تعالى في سياق الجيل شرع وعيلين أولى الإمام وطول الدرس لو كوفي من فوق عشر يعرف ولفضول النظر خذ يا بابا يقول كان بيقول عشر يعرف ونجيها ومنتج حلال ما لو كذا جه حرام انه يوز يوم عشر يعرف اللي يوز يا اللي الطيور حديث عقبة قاوة جابه ẹnu ọ̀nà tí afẹ́fẹ́ ṣe sọ̀rọ̀ yìí àwọn ní hadith yẹn gbẹ̀rún kan àti ọgọ́rùn-ún mẹ́ta àti márùn-ún ọ̀nà hadaka ní akutaiba. حدثني قتيبة قال حدثني أبو بكر بن عياش أي أجلح عن ابن أبي الهليل قال عدا عبد الله رجلا ومعه رجل من أصحابه فلما دخل الدار جعل صاحبه يصرخ فقال له عبد الله والله لو تفقعت عنك عيناك عيناك كان خير لك إنه ويوي لأني من حديثه إنسان يقع عن قتيبة قتيبة هو حديثه هو بكر بن عياش ينازع فوائد ولا تدرك الأجنح látọ̀dọ̀ ibùdó abil hussein wọ́n ní abdullahi lọ ṣàbẹ̀wò arákùnrin kan. sọ abdullahi lọ bẹ arákùnrin kan o arákùnrin kan wá wà pẹ̀lú àwọn asáàbẹ̀ nínú àwọn èèyàn rẹ̀. فلما دخل الدار nígbà tó wá wọlé tán jẹ́ àìlà sọ ìwòwò yẹn lò ẹnì kejì ẹ̀yẹ bá bẹ̀rẹ̀ sí ní wọ ìwò lélẹ̀ ọ̀rọ̀ lọ́gùn yìí wá sọ fún pé wọ́n lọ kàálà xeyìrò lẹ ìyẹn gánú lórí mọ torí wíwò tó wò yẹ wíwò èlé ni wọn fi fún ẹ láǹfààní omi wọlé ọ̀rẹ́ ni o tó àyọjú wọlé omi èlé ni wọn bá mú ẹ sọmúsọmú tó rí ibọ lẹ́yìn ju tí gbogbo omi ojú rẹ jó dàdúdà ìyẹn gánú lọdà fún ẹ nígbà bá wọ wọn ń sàlàyé fún wa yẹ pé. النظر إلى ما حرم الله نوع من الزنا إما لو يمطلهم باسليو زنا زنا nítorí pé náà sọ̀rọ̀ ni nínú àgbẹ̀ tábà ń lo hadith dáì ìyàtọ̀ sáde lọ́yìn kọ́ máa máa pè yẹn lọ sí títà jẹ́ ọ̀tọ̀ èyí tó ti pé yọ padà wọ ọmọ nìyẹn lọ sí bíi alfahisha ìbàjẹ́ ìtàmánì pẹ̀lú ìbàdí àbíyẹlé nípa burú àwọn ìsáàyè iláyé ha àbí kéèyàn gbé gbèsè lọ síbi láburú yẹn àti wíwú àwọn kan tó jọrú báyìí rí sáájú tábàlówó hadithi ẹgbẹ̀rún kan àti ọgọ́ta mẹ́jọ. Akademi bákan náà hadithi mi tún ni tí ẹ náà tún sọ fún wa nípa wíwò ilé tó ti burú tí sẹ̀ríà gbà wọlé ìgbà wọn kẹta ń ka ìka bá gbàgbé pé asáàrù ni àdẹ̀tìmẹ́nu báwọn àhàdìsì ṣáájú ṣáájú yẹnni pé orí gba látọ̀dọ̀ àwọn sọ̀hábà ọ̀rẹ́ حدثنا خلاد حدثنا خلاد قال حدثنا العزيز الناس أن نفر من أهل العراق دخلوا على ابن عمر فرأى على قول لهم طوق من ذهب فنظر بعضهم إلى بعض فقال ما أفتنكم من الشر قال خلاك حدث عن ينوي حديث مولي عبد العزيز وغلط نافع نافع يتجد عنه عمر كيو عبد الله بن عمر rọ̀bì ọlọ́ọ̀bì tó aláàánú kúrọ̀ wọ́n ní àwọn èèyàn kan náà wà láyé ráàkì wọ́n lọ wọ́n wá wọlé bá àfa àdáfẹ́ tí ṣe Abdullahi ibn Umar rọ̀bì ọlọ́ọ̀bì tó aláàánú kúrọ̀ wọ́n wá rí tọ́ǹkọ̀ mìíràn bíi chéènì ọrùn tó jẹ́ onígóòlù wọ́n rí láàárọ̀ ọmọdé wọn ọ̀rẹ́ tó gbé sọ́rùn apákẹ́ wọn bá wúra wọn pé a ah, ọmọ ọ̀dọ́ ló fi ẹgbẹ́ ọrùn góòlù sọ́rùn yìí sọ́kọ́ ọ̀rẹ́ tí àtúlẹ̀ ìbùnà ọlọ́rọ̀ sọ ni mọ́ àfúkàdẹ́kùn ìṣàrù tí wọ́n bá lẹ́nu ìka máa ń ṣe làákàyè àti ṣe láburú ẹ̀yìn làkọ́kọ́ ẹ̀ ń dúró láburú láburú ni kí lè wò débẹ̀ torí ọ̀dọ̀ jùmọ̀ fìlà níyẹn wò yóò sọ yẹ rẹ̀ ọ̀dọ̀ jùmọ̀ bàtà yóò sọ yẹ rẹ̀ ọ̀dọ̀ jùmọ̀ àgbo kílọ̀kọ̀ fọwọ́ sì gbọ́rọ̀ kọjá lẹ̀ ìlẹ̀ ti kọjá ọlọ́run àwòká ó ti rá dúró eléyìí sọ́wọ́ kó o sì sẹ́gbẹ̀ẹ́ tèmi onípa bẹ́ẹ̀ ojú bá fẹ́ máa wo ohun tí ọ̀lẹ́sọ̀ ní ẹ̀ pàkíyèsí ojú. pàkíyèsí ojú pẹ̀lú kéèyàn pàjú mọ́bù mẹ́. àpájú lọ kéèyàn máa lọ wo obìnrin tí èèyàn lẹ́tọ̀ọ́ sí. ọkùnrin mi mọ obìnrin olómi ìwò mi. ọba wo tẹ́lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó ti sáré sùn kẹ̀kẹ́ lórí ẹ̀. ó lè lẹ́sẹ̀ rẹ̀ pupa kí ló wò dé bẹ́ẹ̀. àti bó tiẹ̀ ṣe rí mi kí ló kẹ́ ọ. owó wo sì lẹ́wọ́ tó wá fi kí ni ọ sọ̀rọ̀ sí. ìwọ ọ̀daràn rẹ̀ ṣe kí ni ó di méjì nìyẹn. ìwọ̀kọ́ wà lọ hadith pé ọmọ alẹ́bí Adam ni wọ́n ti kà kọ́lé àgbèrè sí lọ́rùn ọ̀sọ́gbọ́n tó lè dá tó fi torí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn oríkà rẹ̀ ló ní ìpín ìsìnà. ojú lápẹ̀rẹ̀ ní ìsìnà ojú mi yìí àgbèrè tẹ ni wíwò láti ṣe kèétí ìrísí lẹ tí ó lu ara fún kèérísí ṣùgbọ́n èyí tí ń fi ojú ṣe ń jọ̀kàn wọ́n bá kó sínú àpòdọ̀họ́ akóló ẹ̀ ní ọlọ́run náà ṣe dáadáa fún wa ẹ̀sẹ̀ èrùn lára ẹlòmíì ọ̀sẹ̀ àtọ́jú fúru bí ẹni gbé òrì ni ẹlòmíì wò kí lójú ayé yóò gbé àwọn ní òòlù yóò fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wò dáadáa nígbà tó ọ̀rọ̀ tiẹ̀ yàní ọ̀rọ̀ tó pé ní lọ síbi pé kéèyàn tẹ ní fídíò kan sí àbọ̀bà wá ni wọ́n ń káàkiri ọba ti mú fóònù bàbá yẹn náà kọ́ fi ọkà tójú wúrú òsì pé àwọn ọba àjàjókòó ó lè fi wá sí àwọn yọọ máa fi dáàbò ẹ o ìrẹ wọ́pọ̀ sọ́dọ̀ àwọn ọmọbìnrin wọ́n fi pé ojú ẹkẹ gbọ́ lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké láwọn ọmọge lẹẹma gbọ́ lọ́dọ̀ wọn obìnrin mi lè sọ pé máa òwú kí ni wọ́n mọ̀ tí wọ́n ń pè ní ọkùnrin òwú yẹn kí wọ́n ni kí fẹ́ rí lára rẹ̀ tí ó ó sì lọ wo báwọn fẹẹ ṣe ń ta síra wọn wọn fẹẹ fẹ i love you àìsè kìnnì kan i miss you àìsè gbogbo àwọn èèbó òsìnà ẹ lọ pé yorùbá òsìnà ti wà èèbó òsìnà ẹ lọ sí kìnnì ọ wà àwọn àlèsè sọlẹ lè báyìí àwọn àlò fóònù tá a fi ń ṣe aṣẹ́wó láì jáde pé wọn fi ara ṣe gbogbo yẹn ló ti gbàgbé mọ́kànlọ́pọ̀ àwọn ọmọ kéèké lẹ́mí lára láwọn ọmọ gé ní wọn lébi ju eighteen twenty lọ́sùn. lọ́sẹ̀ ìgbọ́njọ́ máa ní kó wù kí ni wọ́n pọ̀ sí jẹ́ wù yẹn ṣàlàyé ẹ̀fọ́ àmọ́ fẹ́ mọ̀ tí wọ́n pọ̀ kọrí láyé ẹ̀ aláyé ni mo kú lọ́fà o. sẹ́ni pé ọ̀wá sì ní igi lórí ẹ̀ àwọn kẹ̀kẹ́ mẹ́ lórí jẹ́ àrọ́ọ̀bù ẹ̀rí rẹ̀ yìí kẹ́ ń dá mi lọ́rùn ẹ̀ kìíní ó lè wí fún náà. tùtẹ́lọ̀rù sàdéyà á kí èsì ọ̀gbìn aláṣẹwó ni ẹ because àti ìṣó ìjẹ nìyí fún ẹ. níbi fi ọ̀rọ̀ yàní ìṣẹ̀tà sí àkórójú mi fi tó ń gbajà ní lẹ́nu ẹ̀. sọ̀rọ̀ ara ẹni tó ń káwọ́ lọ́dọ́ lọ́wọ́ òní ṣe bẹ́ẹ̀ ní nítorí ìwòkuwò tóbìnrin ti wò. ṣé ìbálòwọ̀ ń ta ti wọn láìpẹ́ ilé lórúkọ ilé lórúkọ bóòlù jáde lóko lọ́ba lè máa sọ yọ̀ọ̀dì ní pọ́ọ̀ṣì yàtọ̀ lọ́pẹ̀ ní pọ́ọ̀ṣì àwọn náà ní ọ̀rọ̀ bíburú ọ̀rọ̀ ṣakaṣaka ọ̀rọ̀ agbèrè ẹ̀sìn yọ̀ lẹ́tọ̀ọ́ tí kẹ́wàá kà I miss you I love you tí wọ́n lẹ́rẹ̀ gba tèmi ẹ̀rí rẹ̀ yìí gan ìṣòro lọ́jọ́ fún mi mo ti ń rìn yìí gan pọ́blẹ́mù mi kìnnìkan àpá wọ́n fà fún ọ ni ẹlẹ́ni ń ṣe bẹ́ẹ̀ lábẹ́lẹ̀ lọ́wọ́ àwọn ọ̀rọ̀ sì dẹ́ lẹ́yìn ìwò tòmùjáde tó kéjìbá yàwó èdè tẹ ẹ débi lórí ìjọba ẹ lè wáyé ẹ̀tọ́ yẹn bá ti ní ìgbì lórí ẹ gbogbo àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn èyí tó jù bẹ́ẹ̀ lọ kúkú ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tó lè wáyé kọ máa lẹ́rìn rẹ̀ ń dán lọ́rùn kọ máa iye rẹ̀ rí bàtà onírin rẹ̀ rí bàtà gbogbo ẹ̀ pátá ló lè wí fún kọ sínú ìwé kọ bàtà wà lálẹ́ ẹ̀yọ́ gáwọn kan kọ́ tí wọ́n ní wọ́n ń ṣe gázà làrí kí wọ́n ní wọ́n ń ṣe ìwọ́n ṣe wá sùn ẹ̀ wá sùn lè bẹ́ẹ̀ wọ́n máa ròyìn àwọn ara rẹ̀ ibi tó pamọ́ àti ibi tí ò pamọ́ lára má kọ́ nù wí ṣùgbọ́n mo bá wí fún ẹ ìbẹ́ mi jọ ń dára yín lọ́rùn sọ nípa bẹ́ẹ̀ ìwò kú wo yẹn ká sọ̀rọ̀ àpò ilé lọ́jẹ́ ẹ̀rí pé ní dáa ti kà kó sí lójú bá ti wo nǹkan báyìí ẹ̀mí àgbà lódodo torí ojú wa nìyí wọ́n ní àlàkọ̀ bìlà áfúlé àìláàkọ́ta mẹ́tìrì ó ní ìbáṣepọ̀ tó lágbára pẹ̀lú làákàyè tẹ̀sí àwọn iṣan rẹpẹtẹ lóríkì ara lójú tìgbóorùn táwọn gbogbo ẹ̀ pátá gbogbo àwọn sẹ́ni lọ́bọ̀ ọlọ́sìn di làákàyè tọ́wọ́ bá ti fojú wo báyìí tó ya fọ́tò rẹ̀ yá tó gbé kẹwàá sínú ọpọlọ ẹ̀ kọ́dà ìlòmíì tó bá wó bẹ́ẹ̀ ni tó lè tún gbìyànjú kó tún kọjá lọ́nà ẹ̀fẹ̀ kó fi orúkọ tún wò dáadáa. báwo a sọ pé àǹfààní òun fẹ́ rí mẹ́ bí táwọn yẹn sábúrú yìí ni wà láì wọ́n sì tún lọ wọ ọkùnrin ọlọ wọn lórí àwọn aṣọ ilẹ̀ haúsá yẹn dáadáa yọ ọdẹ ìjáde báyìí ó sì ti báyìí kí wò lẹ ó lè dáwó fún torí rẹ ibi nítorí bẹ́ẹ̀ eléyìí á ṣe lọ́pọ̀lọpọ̀ ojú sílẹ̀ tí máa ń dálẹ̀ ó lágbára jẹ àyọ̀jú wọlé ó lé ẹlòmíì tó yó lé àìsí ojú rẹ̀ àìmá rẹ̀ júlẹ̀ lójú kọ́ lọ́wọ́ kẹ́tẹ́nìkan nílé àṣetánìkan gbèsè lẹ́yìn ọ̀yá lọ jí ẹrẹ tí wọn paaki ọkọ tí ó sì lọ jí búrẹ́dì olúwa mi àbó ń tọ ọ̀rẹ́ òun lọ bá paaki mútò yẹn sàn gbàdé ẹ bá wo nǹkan láwò àwọn wàsáwì tó kàn kàn wá sẹ́mi táwọn ẹ̀ táwọn ọ̀kẹ́ni máa ń bá sọ̀rọ̀ lẹ́bi ọ̀yà lọ́mú yọba bẹ ẹlòmíì ni ọ̀padà tó ní pàlàpàlà ń bi òkú o aláyọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa náà àwúwo kálọ̀ bẹ̀rù ọlọ́ wíwo ilé yẹn aláyọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa wò dáadáa ẹlòmíì fóònù fẹ̀rẹ̀ ń gẹ̀dẹ̀ ń tó ní fóònù bẹ́ẹ̀ náà lọ òun gbádùn ẹ̀mí òun ni gbàdúrà yóò tó bá ti wà ní kálúà tó wù pé nìkan kí n rí nǹkan ọmọ pẹ́lẹ́ dà rí o òde òfojú ẹ̀ ṣe mẹ́ ya gbàdúrà ẹ̀mí rẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ bá a ẹ̀ gbọ́ fẹ́ ẹ̀yìn mọ̀ nǹkan báyọ̀ à nígbà tó lẹ́ wò èmi ìtúni ìbáwò fọdún lè kálá ilé ọ̀rọ̀ bí ilé wíwò ti gbọdọ̀ wáyé tó bá ní ìdí ni òwò eléyìí ò lè wáyé gan tó bá fẹ́ fẹ́ àwọn ẹ̀jẹ̀ yẹn jù rẹ̀ gan. àwọn ní pé kọ́ lọ túmọ̀ hadithi káàdébì sọlọ́lá àtàlá wípé kí ẹnìkan kan bá fẹ́ bá obìnrin sọ̀rọ̀ gbọ́ fẹ́ kọ́ lù dàbò fẹ́fẹ́. fọ̀kọ́dìrà àníyàn zọrọ ìlànà yẹ̀rì ọ̀hún ìlànìkà ìhà fàlìyàn fàlì. àwọn àlọ́ hadithi jáde òun náà bẹ̀rẹ̀ rà. ìdí ẹ̀yà ṣe bẹ́ẹ̀ o nínú wíwé ìlé òun ni kéèyàn wá sọ yìí pé máa yẹ ìgbẹ́lẹ́kìlá tá a mọ̀ ni gbogbo ohun tí wọ́n bá gbé yẹn lọ síbi ìfẹ́ rẹ̀ ìwọ́n ti ní aláìníṣẹ́ lọ́rùn ni wọ́n o ti rójú oníkòtò ọ̀rọ̀ wọn rè olóòtú ọ̀rẹ́sẹ̀ àti bí ìgbàtẹ̀ sáré kò wò gbogbo eléyẹn náà lórí òtò ìwọ́n á rè òtò ọba ní bẹ́ẹ̀ ẹ̀ẹ́ nìkan bẹ tí wọn kájẹ ti tiẹ bọ wá lọ́wọ́ ilé yẹn máa padà kú báyẹn lórí fẹ́ padà borí délé ní yẹn bá sì borí délé yọbọ ti ṣàkó ti ṣẹkì gbogbo dọ́gba máa fi ṣe túmọ̀ sí yẹn kí yẹn kẹ́ fi kó kó kó sọ́ra fún tọ́ba jẹ́ àgbójú òtó yẹn tí wọ́ọ̀lẹ́ òfin ní wáyé wíwò bí èsì lè òun ni wíwò tó ṣe é pé ọwọ́ àni hajj sharia kówó obìnrin aláàlí ṣùgbọ́n lè ní kan sọ wípé ibi tí wọ́n bá ń wò yàtọ̀ sọ́wọ́ àtọ́jú àti àtẹ̀sẹ̀ yẹn níbo lẹ́yìn tó wá fẹ́ wò ní níbo sì pé àdéhùn yẹn kẹsàn pé mọ́ọ̀yà ni wọ́n lówí à mọ́ ẹ kí làlàyé mọ́ ní bẹ́ẹ̀ ní nẹ́kírà tá mọ̀ ní gbogbogbò à ok yọ̀bọ̀ gbogbo alálẹ̀ lẹ́sọ̀rọ̀ tí ọba ti tó yẹ ìyẹn wàá kàn sí àwọn ẹni tí wọn gba hadith àtọ́ni wọn gbàgbọ́ iye rẹ̀ ẹni pa afọ ajábìrì sọ wípé wọn ń tó àtàkàpàkù láha ọlọ́ọ̀lùkọ ni ọwọ́ alọ́ọ̀lùkọ tó ìwà owó tí ọ̀tẹ̀ ọlọ́run dáadáa yẹn ọlọ́ọ̀dún yẹn ìpínlẹ̀ ilé wọn tí ò ní fẹ́ǹsì àní ọlọ́ọ̀kú fẹ́ǹsì o ìpínlẹ̀ ilé wọn tí ò ní fẹ́ǹsì yẹn èyí tó ti lọ dàbí abọ́tọ́ pọ́ọ̀nù ààrẹ ti kẹ́ tó ti lọ dàbí ọṣẹ asọ́tọ́ pọ́ọ̀nù àbí ti ń fọṣọ lọ́wọ́ kéèké gbogbo àwọn nǹkan ẹ̀mí tó tún yàtọ̀ sí ọwọ́ àti ẹsẹ̀ àtújú yẹn ó súnmọ́ kó orí díẹ̀ tó bá fẹ́ wò ó bẹ́ẹ̀. kéde léwẹ̀ kò sí léwẹ̀ bẹ́ẹ̀ o òbí ó lò lẹ́nu ọ̀rọ̀ nílé yẹn rẹ̀. àgbẹ̀ ìwú tó pé rẹ̀ lọ síbi téyìn ó fi fẹ́ ni ọba ti pé wẹ̀ lọ́wọ́ ìyẹn bá bọ́ bẹ́ẹ̀ àà ìrọ̀ sílé ìwẹ̀ bẹ́ẹ̀ sáàrì yẹn kílẹ̀ àjẹ léèwé sí mbẹ́ o léèwé sí mbẹ́ o torí àwòrán tó yàtọ̀ sí ọ̀nà ọ̀pẹ ní àwòrán tó ẹ̀lùmọ̀wọ̀ lánà ilé ni lójú yẹn lọ bí ilé ẹni tí ètò ìṣẹ̀lẹ̀ fún bóde tún lágbára tó yẹ òun tó bá ti di àwọn tó fi wọlé yẹn lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ dẹ̀kẹ́ wọn rẹ́gí ti hàdí sáré ìlàjẹ́ ṣùgbọ́n kọ́bílà ẹ̀là à èlé ni. ẹnu ọ̀nà ìdẹ́gbẹ́ tó máa sọ nípa fògó lè kẹlẹ̀ ilé ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ ẹ̀rì pa máa ń ròyìn àwọn ẹni ìsájú rẹ̀ náà abẹ́ yẹn kọjá nínú àtijọ́ àti wọn gbogbo òṣèṣì wọn yẹ́yẹ́ ti rẹ̀ ẹ̀rí àwọn ẹni yẹn. wọ́n yé sọ̀bì wa di gágága báyìí pé kò ní ju mẹta lọ mẹta náà wọ́n sọ òní yọ ọ̀rọ̀ tó dáadé o sọ kò ní pé márùn-ún lọ́ọ̀dù jáde pé ọ̀rọ̀ dáadáa mẹ́ta tí wọ́n sọ yẹn ó ti máa ń fà ní kọjá márùn ẹ̀rí nínú àdéhùn tí àwọn máa ń dálẹ̀ ó lè wú pọ̀ gan o lọ́kẹ́ náà wà wá fẹ́ lọ́kọ̀ọ́ pé ìwọ ọmọ nìyẹn tẹ́kítàrí lè sáré ká ayò alìbí sáré láàyè alẹ́dàgà nẹ́ka ìnáwó sọ̀rọ̀ sọ̀rọ̀ fáwọn ẹ̀ ẹ̀ sáré sọ àwọn ẹ̀ ayò alìbí sáré wọ̀nyẹn láàyè lédàgà mẹ́ka ìnáwó sọ̀rọ̀dánì. má jẹun sẹ ọjọ́ torí ejò ní ejò làwọn ẹ ìwọ náà ló àfáwọn ìyá àwòrán òlọ àti pẹpẹ. tí wọn bá fẹ́ mọ̀ bóyá ejò ní àbí kéèsì ejò ní ìwọ lọ ságòdì wọn sọ pé ọlọ́rọ̀ pàtàkì ẹtọ fẹ́ bá gómìnà sọ kọ wá dán nǹkan lọ bu kéde kó lu o. nígbà tẹ mo wí àbí. sẹkítẹ́rìàtì kan lọ́bẹ̀ fún oníkìlẹ̀ wa kò ní bẹ́ẹ̀ ni mo gómìnà ok ẹgbẹ́ ni pàtàkì ni títí ọ̀padà déwájú rẹ̀ ọwọ́ ajọ́ òun báyìí kọ́ máa ṣé ṣe kó lù ọmọ ike ẹ̀ ń dọ́wọ́ àdó Algeria títí tí wọ́n padà bínú pa ìwọ́n rárá láti ẹ̀fí. sọ nípa bẹ́ẹ̀ ilé ọ̀rọ̀ náà ń bẹ o ilé ọ̀rọ̀ ọ̀rọ̀ bá mọ ní ẹyọ márùn káláàjì ó pé sẹ́wọ̀n títí àwọn ẹni ìsájú rẹ̀ nígbà tó pé márùn yẹ kúkú nìyí yóò sì ń bẹ́ẹ̀ kí sẹ́wọ̀n òsì kí láàbì fi méjì kú kábàlù lẹ̀ dára wa láàmú ṣùgbọ́n ká tẹ̀ ní. حديث لي داغه في كان بما اسمه ضعيف لدوري لي الذي كتب في لي ابن ابي سليم هذا حدث هذا مسدد حدث حدثنا مؤتمر ليس عن عطاء عن ابي هريره رضي الله عنه قال لا خير في حدود الكلام. المسدد حدثنا او حديث ولمعتذر قال هذا lẹ́yìn látọ̀dọ̀ àtọ́ látọ̀dọ̀ àbí fọlọ́ ọjà lọ kàlá òlìlà خير في فضول lè وصور òṣòre níbi èlé ọ̀rọ̀ tó lè pé wọ́n dára fi nídìí sókè kò nídìí kájọ́ pọ̀ kájọ́ fi mí fún mọ́. wọ́n fi rí pé nínú hadith yìí máa dán àfisàn ẹ̀ nídìí pẹ̀lú lílẹ̀ àfitì rẹ̀ yìí àkọsẹ̀ tó ń gbogbo yẹn tó bá ti jẹ́ mọ̀kẹ́lẹ̀ tó ti bàlágà tó ti dẹni tí ńlá la rí pé kẹ̀kẹ́ tó wà tóbi pọ̀ kó sáfù rẹ̀ nu gbogbo ọ̀rọ̀ àfàrọ̀ tó bá rí pàtó ṣe máa wà bẹ̀. وما تستوى الكلام وترفه في المصلحة طيب ká sọ̀rọ̀ àti ká má sọ̀rọ̀ nǹkan kan náà ni ó bu wa tòun tó ní oṣù náà ní kéèyàn bá sọ̀rọ̀ àtàyè sọ̀rọ̀ dáadáa bẹ́ẹ̀ ló jẹ́ kéèyàn bá sọ̀rọ̀ nínú ilé ọ̀rọ̀ lọ́wọ́ obìnrin kan bá nìyí ó sì ya gbogbo ọkọ rẹ̀ ọkọ ò sì gbọ́ àwọn abẹ́rẹ́ kì í gbọ́ kí ló wí. ìwọ́n sì ti ń ba wípé irú sọkúsọ wo lọ sọ yìí gbọ́ kí ló wí wọ́n bá sọ pé ń sọ sọkúsọ yìí ń sọkúsọ níjẹrẹ. ṣùgbọ́n ọ dị ní yí rẹ̀ rí báyìí áà ah! ẹ̀gẹ́ ni ó wàhálà nítorí bẹ́ẹ̀ ká ṣàkíyèsí abala yìí dáadáa ọ̀rọ̀ tá a bá rí gbọ́ mú àtúnṣe wa òun ní ká sọ. àwọn yóò ń ṣèbéèrè lórí yẹn aláìwọ ó sì ti mọ ni ó sì onímọ̀ tó bí kábàámẹ́rẹ̀ pé kílẹ̀ fẹ́ sọ ọ̀kẹ́ gbà tí wọ́n ti gẹ́ẹ̀dì kò sí tàbí ṣùgbọ́n ọ̀kẹ́ sọ fún náà ni pé ẹ̀ èmi kẹ́ lọ́wọ́ abéèrè ń pa tèmi kẹ́ sèmi náà dáná alùpùpù náà ló ní tiẹ̀. òun fẹ́ kẹ́ sọ̀rọ̀ tó bá wà fẹ́ pa rẹ̀ ni o kì í ṣe pọ́nrọ́ afẹ́fẹ́ yàwó wọ́n lè jọ́ sí pé tó ń kú rẹ̀ nípa mẹ́tíhàjì ni. bẹ́ẹ̀ wọ́n pàwọn afarajọ súnlẹ̀ wà nígboro ń sì rẹpẹtẹ àpolo lọ́yẹ àpolo yẹ́gà yẹ wáṣílá ìlàìlà ọláìlà aláàtòkè rúlàmù ìlàgà kálukọ́ bá pàṣẹ máa gbé súnà súnà súnà súnà ó sì bọ́ rí gbogbo sisi wọn pátá ni wọn fi ta ko sàlàfíà lónìí àti sàlàfí ṣùgbọ́n wọn rí mọ́nà ẹ̀tọ́ dání táwọn dẹ́ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ bọ̀ báyìí àwọn sálà àwọn sálà ẹ̀kẹ́ rẹ nìkan yọ kẹ́rin bèrè bèrè wá ní ẹni tó mọ rí yọ bàtẹ ìlú àfa alágbájá kí wọn fẹ́ sọ́ńpa rẹ̀ gbàdí wọn ti rí pé òsì mọ́síláhà mi ọ̀rọ̀ tó sọ lẹ́yìn kan dákẹ́ díẹ̀ kí ló fẹ́ lò pẹ̀lú béèrè tó ń ṣe lókun náà ló ní tiẹ̀ ìdílé ìgbàdébí ọkẹ́ sọ lára fún gbọ́ ọdùnmọ̀ pátá ló lè gbọ́rọ̀ ẹnu rẹ̀ tí bá sọ pé kọ́wọ́ lọ lọ́ọ́rù kọ́wọ́ lárọ́ sóòlù ìṣèjì àwọn sàhábà ní lórí ẹ̀ kọ̀ọ̀bá <laughs> ẹ sì tí ọba sọ pé kí wọ́n lo ìkíláàsì kó so dódó kọ́dọ̀ lè bá ọ̀rọ̀ rẹ fa ọba lórí fóònù bọ́sẹ̀ ṣe láyé òde nínú ó lè jẹ́ fóònù ló fi pè ọ́ tí fi ń ṣe béèrè yẹn yọ sì ti ṣe tẹ̀sí ìlú ẹ̀ yọkàn gbé ti e pé ẹ wo ohun sọ nípa alágbájá ìgbà sọ fún ní bídíà wọ́n láyé ó bídíà sì ló ń tọ̀ òun tó ń gbà tí òtún ọrùn láti sọ torí kò mú mọ́sílá àwa ọwọ́ aláàdì wa gbọ́ ọ̀dọ́ ọ̀sán ní ilé ni ìwọ kí á ti wọ ẹni tó ń béèrè béèrè. ìwà fi gbèsè tó sọ gbogbo ilé ẹ ṣọ́ra gan ẹ ṣọ́ra gan. sọ owó rẹ ewu tó wí kọ̀ọ̀tẹ́ tó lè kà sí ọlọ́run ìyẹn dákẹ́ kó sàgbákò. ẹni kó wá sọ hadithi kẹfẹ́ mọ̀ nsọ́mọ́ta mẹ́jà ẹni ó bí dákẹ́ òun lọ́ ọ̀rọ̀ rẹ̀ tí ọ̀sọ̀ yìí máa bá ńlá pírọ́blẹ́mù ni. àká wá sọ̀rọ̀ bó o kí ló dé tó fi jẹ́ pírọ́blẹ́mù àbọ̀ká sọ yìí bọ̀rọ̀ rẹ̀ tó sọ yìí gẹ́gẹ́ ni máa bá ńlá wàhálà. wọ́n lọ wọ́n sojú dáadáa ó lè ṣe bí ìyẹn gidi ni bẹ́ẹ̀ ẹ̀mí tẹ̀ fẹ́ mọ́ mọ́ yẹn nìkan ó ṣe béèrè ìjọ kan ní. láti wá lé lé àfáà ní ẹ lè gbọ́rọ̀ rẹ̀ àpẹẹrẹ ah, tí wọ́n ti rí fọ́ọ̀lọ́ tí lọ pé sísí àwọn sàbẹ̀dì lórí ẹ ẹ gẹ́gẹ́ àti lọ sọ́dọ̀ àwọn ẹni tí wọ́n da gbogbo ẹ̀rú ni gbọ́ bí a ọba ni ẹ nǹkan wá yé àbí lẹ́nu ni pé àfàrà á ah, mọ nílò nídìí nǹkan sọ̀rọ̀ pé àfàrà agbájá tẹ̀wé nǹkankan ọ̀rọ̀ pé èmi ti fún ọ ní ohun tó fi mọ ta làáfà tó lè gbọ́rọ̀ ẹ̀ wọ́n ní ọba lọ yẹjú yòókù kò sí ohun tó fẹ́ kọ́ sọ ọ lẹ́ni yẹn kọ́ wá gbé bóde ibi ẹgbẹ́ olówí àlọ́ àwọn ọ̀dọ́ tí wọ́n nìkan wọ́n fẹ́ àwọn nìkan wọ́n fẹ́ sọ fáwọn dá ẹ̀lẹ́ báwọn yóò tó sábẹ́ ẹ̀sẹ̀ ṣe ní bíjà bàtà sí wí nìyẹn tó lòun nìkan là fà. ẹ̀fọ́ ní ẹ̀ ọba ti wò ó láti òsì ó ti tó bá fà ní wàá bá tiẹ̀ sọ kíkẹ́ gba ẹni yẹn kí lásán yìí sọ wáyé pẹ́ẹ́nì kan béèrè ba jàbàtà ní ìsinmi yẹn máa làmọ́lẹ̀ ní bí aláburú ní jàbàtà. so kèésì yẹn wọ́n béèrè wọ́n kẹ́ béèrè àwọn àbá àdúgbò yìí àwọn àbá lóga àwọn àbá àdúgbòrò yàrá. wọ́n yẹ pé lọ́pọ̀lọpọ̀ pàwọn bá ń sọ pé wáyé sọ ó yẹ kó máa gbọ́ káàkiri gbogbo òlu. tí wọ́n sọ yẹn bá lójú dáadáa. olúwa ń béèrè àwọn eléyìí wọn lálàjà ara rẹ kí wọn dára ẹ láàbùsí náà fẹẹ máa làágùn ó bẹ̀rẹ̀ ọgbẹ alẹ kí wọn sáà ti mọ ohun tó ń ṣe lásán lówùú ikú torí gbàrà ojú lẹ kpọrọ báyìí ní ọkọ síbẹ̀ ní wọn èmi ti padà béèrè nítorí padà parí ẹ̀ tí olóhùn nìkan là fa nìkan sáà fa kẹkẹ wọn torí mo béèrè àfa àkẹlẹ ẹ àwọn ẹlẹgbẹ́ ni wọn wọn lọ ẹlẹgbẹ́ ti ló ń tọ ohun tó tọ mo béèrè àfa àkẹjọ òní jọ gbogbo àwọn àfáà tó ti máa béèrè àwọn ẹni ìbílẹ̀ ọ̀rọ̀ àbẹ́rẹ́ ìwọ ọ̀dẹ̀ sọ pé òun sòdodo ti ẹ̀ wá sì sọ sọgbà bí wọn bá dẹ̀ sọ pé kò túmọ̀ sílá àmẹ́ kò sáǹpà níbẹ̀ tó bá sàlàyé fún pẹ́lẹ́gbẹ́ mi kí láǹfààní tí ó mú wa. àlẹ́hàdà yẹn jẹ́ ìyáná wọlé sàmìlẹ̀ lẹ́ẹ̀mílẹ̀ sọ̀lì bíi kì í sẹ́ni bí kẹ́kọ̀ọ́ náà kí ló wá ní pọ́blẹ́mù ẹ̀ ẹ̀ tí ọ̀sẹ̀ tí àti ọ̀tọ̀ ní tó ọ̀tọ̀ fún ọ̀tọ̀ ní tó bá lọ bí tó bá ti bọ́ ta èlé ọ̀rọ̀ ni kò dá ló kò ní ìdí àtìtèsí fún ìgbà wọn ń pa mọ́ nígbà bá lọ bí ayé ah, bẹ́ẹ̀ ni torí kò sáǹfààní mẹ́ gbogbo kiri yẹn ṣàkíyèsí ẹ̀ dáadáa tó òfin lọ sọ ilé kọjá ẹ̀jẹ̀ sẹ́wọ̀n pé ó dá nǹkan òun lẹ́ni kiri ẹ̀ alihamdulilayi ẹbí wa tí wọn fẹ́ yọrí ẹ kó jẹ yọrí ẹ yẹyẹ kátó bẹ̀rẹ̀ orí kẹfì owó tó ti ṣe lílo rẹ kó ṣe dọrùn wa. so nípa bẹ́ẹ̀ bọrọ èlé ọ̀rọ̀ ti rí ni ẹsùn bí ìtọ́kẹ àwọn àtàjẹ ṣọlá àbùjù nìyẹn tó obìnrin lọ gbé ọlé kankan jẹ tí wọn bá bẹ̀rẹ̀ kọ́kọ́ rí pé wọn ń sọ àwọn ẹgẹ rẹ wọn sọra yóò tún ṣe sá yóò tún padà wá ọ àbẹ ti gẹ yóò ti jáfẹ́ kó o tún fẹ́ lẹ̀ gẹ́gẹ́ bí oṣù kan àbí kìnìún ọ̀sẹ̀ tó wá ọ̀tàd bóyá ọ̀tàd ní tiẹ̀ irú àwọn afa ìgbìlẹ̀ dẹ̀ fẹ́ wí ń pa wọn náà ọ̀ lè bẹ̀rẹ̀ pé kí ni ọ̀gẹ́ fẹ́ wí ń pa tara tiẹ̀ sódì padà mọ̀ ọ́rú pé ọ̀yà wá kí n gbọ́ pèrò kí n gbọ́ tilẹ̀ fẹ́ wí ń pè yẹ̀yẹ́ ọ̀bá gbọ́ pé kí fẹ́ wí ń para tiẹ̀ bí alihamudulilayi bí dáhùn ẹ̀ ti bàdé ń sìn kò sì mọ̀ ọ́rú wá yí o ẹlòmíì ni kò lè ṣe àtayá láti bẹ̀rẹ̀ dé parí òun wá di pé kí lè fẹ́ sọ ń pa fáì kí lè fi yẹn ṣe. nígbà tí wọ́n bá tẹ̀sí nípa wàá ìlú tiẹ̀ ibi ẹni tẹ́bi ọgbọ́rọ̀ sí lẹ́nu kò bá jẹ́ sẹ́yìn ìlú tó rí ọjẹ́. nǹkan fọlọ́ ń rí àdẹ́bí wí ṣètò àwọn ẹni ìṣáájú rẹ̀ ló ti sẹ́ sí láti púpọ̀ ẹ̀ àbá àtọ̀ oníkàmọ̀ kí lábẹ́ ti ṣe. tó bá rí ẹ̀ a sì fi ìsara jọ tó bá jẹ náà hadithi mi tó tún wà lábẹ́ ilé ọ̀rọ̀ ọ̀tọ̀ sunna nabi sallallahu alaihi wasallam káwa mùsùlùmí lọ lẹ́kọ̀ọ́ ká sọ́ra fún un wọ́n hadathana ní mọ́tọ́. hadathana ní mọ́tọ́ kọ́ọ̀lù عن عبد الله بن شقيق عن ابي هريره رضي الله عنه النبي صلى الله عليه وسلم قال شرار أمتي الصرفارون المتشدقون المتفرقون وخيار أمتي أحسن أخلاقا سوري لابا يصير عفو اليارا أو تولي حديثي تعديبا يقولي ما تقول حدث أنا وحديثي فولي يزيد ولي المرأة بن زيد قالوا لا تدع عبد الله الشقيق لا تدع دي رضي الله تعالى عنه tọ́lọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ní ṣìrọ́rù ummati àwọn tó burú jù ní ìjọ ọdún. sẹ́wọ̀n pé mùsùlùmí parapọ̀ tá a bá ń sọ̀rọ̀ rẹ̀ àtẹnirí àtẹnibí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. ọ̀gbọ́dé ẹ̀ka sọ̀tẹ́ láǹpẹ̀ mọ́ra rẹ̀. ìṣìrọ́rù ummati àwọn tó burú jù ní ìjọ mi ọ̀sẹ̀ pé àwọn ọ̀sẹ̀ burú díẹ̀ díẹ̀ bẹ̀tẹ̀ àwọn tó tó aburú nínú ìjọ mi. lọ ẹ jẹ́ ká tún síwájú asárúsárú àwọn ẹni tọrọ wọn máa ń pọ̀ àwọn ọlọ́rọ̀ pípọ̀ kẹ̀kẹ́ ló fa wọn sọ̀rọ̀ ìjàdá nílẹ̀ ọ̀rọ̀ náà ni lóun sọ ọkẹ́ máa wà lábọ̀ lọ́kẹ́ wí gbogbo ẹ̀ wí wí wí wí à ẹ̀ ń kàjà dé sí náà lẹ́wọ́n ni wàhálà báyìí bí ṣe rẹ ju bẹ́ẹ̀ ni rẹ mú tó wí wí wí wí wí wí. àdéhùn kékeré ọ̀rọ̀ thirty minutes. kéde ẹni pé tó ń mú tètè àwọn ẹni ṣáájú àdéhùn fi ẹyìn yaani ṣáàlù lè hadith ala hadith sẹ́wọ̀n tó yẹ dúwà náà sì gẹ̀ẹ́sì àbáfà sí péjì táàtì bẹ́ẹ̀ ọ̀rọ̀ kẹ́lẹ́ là ń sọ lọ. kì í ṣe bẹ́ẹ̀ o kò sí bẹ́ẹ̀ mi yìí ṣe fẹ́ sọ fún máa mú ọ̀rọ̀ mi máa kì í bọ ọ̀rọ̀ tá àti tí ọba pẹ́ jù ló kú ọba èsì pẹ́ jù báyìí àyíwọ́ ṣùgbọ́n èsì ń fẹ́ máa sọ mo sọ wípé ọlọ́wí mo tún wí ọlọ́wí mi ìwádìí àdìsọ sáláwí ẹ̀ torí kíní báyìí ẹ̀ torí ìkẹ́ báyìí tó tún jẹ mọ́ ọ ó súnmọ́ kéèyàn láti sọ wọ́n á gbé wá fún gbogbo àwọn èyí tó wà níbi òkè ọlá òkè ọjà òkú gbogbo ẹ̀ sọ kíní ọkà padà jáde á lè lọ òdò yọ jáde kó do tọ́pìkì torí wọ́n ọjọ́ orúkẹ ọlọ́run tá à ń kọ́ra rẹ̀ lọ́wọ́ ò lè sún sọ sọlọ́lọ́ àyọ̀sọ́lẹ̀ kò sí ohun tọ́lọ́wọ́ ọ̀sẹ̀ kẹ́lá rò títí ọlọ́run ọ̀sẹ̀ káàrí yẹ́yẹ́ ẹ̀ débi ọ̀rọ̀ rẹ̀ ọ̀nìfọ́ yẹn sì fún àdìyẹ náà káwa níbẹ̀ ẹ̀yà wa ní kẹ́lẹ́ níjà lọ. wọ́n rí pé gbogbo àwọn ẹni tọ́rọ̀ wọn bí o ti pọ̀ báyìí wọ́n á gbé sórí fóònù ẹ̀yin náà sábẹ̀ wọ́n tó ń sinmi wọ́n ṣàpòlì àbí wọ́n kà gbé sí ni pé ní déètì ìjọba ẹ̀ẹ́dùgbọ́n tó wí ọ̀rọ̀ pọ̀ ni. sọ̀rọ̀ pé mẹ́tẹ́hàjù sálàm ìyẹn bá ń ṣe tàlákì rẹ̀ ni ọlọ́ni bá ń ṣiṣẹ́ ìyá ṣe tàlákì rẹ̀ àgbà bíi kí wọ́n fẹ́ máa kọ́ ẹ̀ ní alẹ́ kàtàkà báyìí wọ́n máa ń kọ́ ẹ̀ nígbà táwọn afáwa ń kọ́ wa nígbà táwọn àdílẹ̀ Sudan wọ́n ń sàlàyé tí wọ́n bá mú ọ̀rọ̀ wa báyìí wọ́n mú hadith àwọn mú àyà wa wọ́n á mú ọ̀rọ̀ àwọn afáwa tí wọ́n bá mú ọ̀rọ̀ yà wọ́n lè wò ó hadith ta kà ń lọ bí láì márùn ẹ̀ wọ̀rọ̀ tí olùmọ́sọ láyé yọkọ̀ sí. ìrọ́jì pé kò wọ ọjọ́ ló ń fi ọlọ́run sọ lọ́wọ́ àlùfẹ́lá kọ́lá tó bá kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pé mi ní ọtọ́rọ̀ tó gbé láì márùn yóò yíwọ́. lórí pé tí bá fẹ́ ṣàkíyèsí tíra àwọn aláburú àwọn ẹlẹgbẹgbẹ oníjọ oníjọ tí wọn wà láyé yẹn tí wọn bá ti mú àdìjẹ yọkẹ báyìí ewu tí ó wí lẹ́yìn rẹ kìí ṣe pé mọrọ àwọn sàbí wa ìyàtọ̀ láàrin wa àti wọn nìyẹn sọlá rẹ tó dé sẹlẹ bí wọn dẹ bá fẹ́ mọ̀ kó ó rọ Ọlọ́run láti géètì ó rọ Ọlọ́run kẹrin táwọn bá mú àdìjẹ yọkẹ wa ìṣesí tí wọn ní pé gbogbo àdìjẹ tó bá kiri yẹn kó pátá wọn bá tó wa wọn lè kó wọn lọ́ bá gbàdí ìbílẹ̀ tó ṣe síra tó pé ní kìtàbù tawhid ìgbà táwọn àyùwá àtìlá tí wọ́n di ẹ̀rù yọ náà ọba tí wọ́n kẹ̀dẹ́ láì wọ́n ní kìtàbù ṣìríkì wọ́n ní kí lè dẹ́ ẹni bẹ̀rẹ̀ kìtàbù ṣìríkì wọ́n ní àá ah, wọ́n ti káwọn sí wàhálà jù fọ́ ẹ bá yẹn ọ̀kẹ́ ló mú wa ní àmọ̀ bá ti kárí ẹ̀dá tó wà lọ wọ àwọn àyà wa pọ̀ lẹ́sẹ̀ tá a bá ti yẹ dé ilé iṣẹ́ ilé ìtòsí gbẹ ayẹyẹjọ ọ̀rọ̀ yẹdu lọ́wọ́ ìbọdẹ kàlàtù ni yẹdi ayẹyẹjọ rẹ lọ́wọ́ fúru kótótólọ káyà tó abáni ẹdá wọ fún sàtáni yóò fi xe àyàṣà tó tábà yẹjú ẹlẹ kílá àwì pàìlẹ ọba ni ẹdá kún ìtàkùn ṣìrìkì sọlọ tí kò dáàbò bá wọn. ìṣesí àwọn ẹni yẹn ti wọ nìyẹn tó wáyé àwọn oní ẹgbẹ́ tó ní jàmbá àjàmbá àkíní yẹn sórí tó bá ti mú àdìsẹ yóò lápẹẹrẹ bíi asanu nìkan nìyẹn lápẹẹrẹ olùwádìí àṣẹfíìlú wíńkẹ báyìí yóò sọ̀rọ̀ fọ́pọ̀ lọ́wọ́ tíwáfù lọ sí damascus ẹ̀dá kò kí n bọ́ fẹ́ fi tíwáfìlì ṣẹ̀dí kí ló kẹ̀ mí pẹ̀lú kẹ̀ sáàdé bíi ló tíwáfù ọlọ́lọ́wọ́ àyọ̀sẹ́lá. ǹjẹ́ torí bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ kí ni ẹ̀rọ ọ̀run gẹ́ ẹ wọ́n máa fi sẹ́nẹ́bù àlìkàzálì kí ni mo fẹ́ fi sẹ́nẹ́bù àlìkàzálì ẹ malamu alatọri ti malamu malamu alatọri ti kọ malamu bọ malamu ni pàṣẹ pé àlùbọ́tà sàkìtú lẹ̀ alatọri kìtà wà àwọn tí wọ́n jábọ́ lẹ́nu ọ̀nà ẹ̀dá wa kí ló dé tí wọ́n fi jábọ́. torí ẹ̀ ẹ̀ dára ayé láàbò tí ní ewu rọrùn gẹ òdodo ẹ̀yọ̀ kẹrin tó dùn sí sí àwọn mẹ́tíhájú àwọn ahlùsùn náà òun ni pé káwọn bíi mútọ́ fi kẹ ọ̀sẹ̀ láì gbogbo àdéhùn tí wọ́n mọ̀ tó wà mẹ́lẹ̀ ayé yìí làwọn ò yìí lálẹ́. ẹyin náà tẹ̀ bá fà ní sáré bí àwọn tíra táǹkà yìí tẹ̀ bá ti wò kẹlókè báyìí ìjọba tẹ̀lé báyìí ó kẹ̀ tún sàlàyé kẹ ó lè bá ti gbọ́dọ̀ kẹlọ́ tó ti sàlàyé lé. báwọn ṣe máa ń ṣe yẹn ló fi ẹ́ pé àtẹ̀gbẹ́kẹ̀lé àtẹ̀gbẹ́kẹ̀lé ló sì ti àwọn ọ̀rọ̀ yẹn mú. ọkọjá ọwọ́ àgbẹ̀yọ̀ kẹ́ mú. tọ́ bá gba lábẹ́ ẹgbẹ́ òsì ń takò wọ́n ń takò lànà lórí sọ́lọ́ bá àtàlà tó gbádùn yà ẹ wọ́n lọ sọ́lọ́ ìfitọ́ lọ tàjà. wọ́n á kẹ́fẹ́ sọ̀rọ̀ sọ́lọ́ ìfitọ́ sọ́lọ́ ìfitọ́ kàmù. ọba dàgẹ́ àdìsí òde àjàrà kòkó wa òtún sàlàyé ìgbẹ́ kódà ọ̀lẹ́ fẹ́ǹsì o. sọ pé jọ́jọ́ nìkan fi sọ pé tẹ́ẹ̀nì ni ó dé ẹni mo ti fẹ́ fi bídíà báyìí. orí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àlùsùn mẹ́tẹ́ẹ̀jì ó ti nìyẹn mẹnihanji wọn onígbé tí wọn bí etí mú tọ́sí kẹyọ kan báyìí àdéhìsì kan tí wọn mú yẹn báyìí gbogbo àwọn ọsọmọbìnrin rẹ ó kó sábẹ́rẹ́ lọ́dún ẹ lọ wo àwọn bíi bulugul maradi ẹ bá bẹ ẹ lọ wo umdatul ahkam umdatul ahkam tó yẹ pé gbogbo tó wà lórí pátá sahihul bukhari àti muslim làtọ̀ tọ́ba fẹ́ sọ̀rọ̀ sẹ́yẹ́ èwo tí ẹni kò sí lọ́dọ̀ àwọn afáàkínní afáàkínní yóò kó gbẹ wá ẹ sì máa rí kí wọ́n máa tẹ̀lé ra wọn tí sókè bá dín kù ìsàlẹ̀ ó lè sí títí eléyà lẹ́wà ètò tó tẹ̀lé ní olè olè sí débi pé gbàgbọ́ máa fi dé báyìí ọmú tẹ̀gbẹ́ kiri ọmẹgbẹ́ kejì ìgbà tó tóbi ó ti dọ́gba rí rẹ̀ láwọn ṣe rí ni wọ́n máa sọ̀rọ̀ láì sọ̀rọ̀ kékeré wọ́n á sọ lábẹ́ rẹ̀ torí bẹ́ẹ̀ kálukú alẹ́ ẹ̀ka sọ́ra ìjọba náà ń ti sẹ̀lẹ́kì kágbìyànjú kálù wọ́n yẹ kí jọ́dá àbá ti sá sọ ju wa ọwọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n ní kí ah, àdìsẹ́ ọ̀kẹ́ náà wọ́n tún láti jẹta àà ah, ah. ṣé ń bẹ̀ wá sọ mo nímọ̀ wàláhì lẹ́yìn sàtẹ̀lẹ̀ àlà àdìsẹ́kẹ̀ àì ẹnì pé mo ti sọ fún wa ìgbésùn kẹta gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ sàbárò dùbọ̀ tọrọ rẹ̀ ọ̀pọ̀ kò túbọ̀ yìí méjì èso dùbọ̀ nítorí pé àwọn ẹgbẹ́ ti lọ ṣáájú ẹ̀wà bákan sì ti ìkìlọ̀ jẹ lọ́ọ̀tà láti sáàdì ti rẹ̀ pọ̀ tó ti ọ̀pọ̀ tó ti ta ni ẹni àkọ́kọ́ àwọn obìnrin náà ṣé báyìí ní sẹ́ẹ̀ wá sọ yìí pé abẹ́rẹ́ àbọ̀ kéwu ju àbátì lọ ṣẹ́ẹ́ báyìí wà láyẹ̀ rọ̀sọ̀kùsọ̀ gbogbo àwọn sábẹ́ gan ẹni wọ́n kò yìí pé àìlẹ́kùnrin Abubakar ẹni ó ń dín sallallahu alaihi sallam. bẹ́ẹ̀ dẹ̀ ni tó ọ̀yẹ́ lè máa kà á ní ọba tó rẹ̀ pé wàá tó kiri ọkà láì ọ̀fẹ́ tayé àjẹsí bí a bá ṣe gbà wá ní ọba sọ pé wọ́n ti ka gbogbo ẹ̀sẹ̀ ṣé sùmọ́ rẹ̀ ni pé sọ̀rọ̀ adé mọ́ gbogbo abala yẹn aṣàkíyèsí ẹ̀ dáadáa. hadithi táwọn abá lọ ẹnu sọlá wa ní ṣìrọ́ọ̀rù ọ̀nàdì àwọn tó burú jù lóòjọ́ mi àwọn ọlọ́rọ̀ pípọ̀ sẹ́wọ̀n fún ọ̀sán láyé pé kìí ṣe bọ́rọ̀ wa ń pọ̀ bá a ti ń sọ̀rọ̀ ìsọ̀rọ̀ fún ìgbà tí ń sọ̀rọ̀ ìdákọ̀ abákiri ìdákọ̀ kìnìún àbó ti gẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ mi wí tara mi lọ lágbàdo tí mo bá lọ bọ́ sí orí àti àwọn Buhari ni mo bá ń sọ lọ ìgbà yẹn kùkọ́lá àwọn Buhari ẹ dákun kí lọ́sẹ̀ wà ń gbélé títí àwọn aláṣẹ wa àtàwọn Bùkọ́lá ìyẹn ìlànà máa fi láàbì wà ló jẹ́ ni ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí àwọn yóò ti máa kọ́ lóko rújù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀ wà tí ó dà sí kéwù yẹn nígbà Bùkọ́lá yẹn kéré kan títọ́ bá kojú Bùkọ́lá tó lè sọ bó ti sọ ọmọ fọmọ lẹ yóò bá ní tí wọn lè wí bó ṣe wù yẹn kan ẹ kéré kan wọn wọlé ni wọn ṣe kéré kan ni ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwọlé ti di síyáàsì ọkàn ló ń pa àwọn ẹnìkan lólóṣèlú ìwọ́gẹ́ à ń ta síyáàsì. ìwọ́jọ́ ọ̀dẹ tí ó sì ní fún wa ń sẹ́lẹ̀ afẹ́sẹ̀ ọ̀ ìwọ́n táwọn akẹ́ wàá fà sí wa nínú àwọn òye ṣe kò lóṣù sẹ́ni tọ́jà láṣẹ wa kò kọ́ ọ́ nílá láṣẹ wa àwa gbà fóun ní àkóso gbogbo orílẹ̀-èdè nàìjíríà ìṣèkéde tó wà lọ́wọ́ ẹ̀ àwọn sì fẹ́ kọ́ máa sí lọ bí kẹ́nìkan bá gbà lọ́wọ́ ẹ̀ bí ìbá tí wọ́n lọ́wọ́ àdó kéré o ọwọ́ àdó òfin ètò ti wọ́n bẹ́ẹ̀ àwọn kọ́ máa sí lọ ẹ̀sọ́ lọ́wọ́ àdó làná ẹ̀sùn lẹ̀ tiwa òdìpẹ́ẹ́dẹ́ ọba tiwa fẹ́ fọ́ gbọ́dọ̀ sí kéde o ọ̀gbọ́dọ̀ kó bẹ́ẹ̀ àbí ẹ ti gbàgbé ẹ ò kéde àbókè ṣe sáà ṣe tọ̀dọ̀ tiwa ọ̀gbẹ́ lómi ló ti máa bẹ́ lórí ẹ̀ ṣe fáwọn ìsáàsì kí olóṣèlú làwọn náà ẹgbẹ́ apc ni wọ́n wọ́n làwọn fẹ́ dìbò ààrẹ wà bá wọn. tòótọ́ níbẹ̀ nínú òfòdúró lè kàlá mi náà tọ́rọ bá pọ̀ náà ló ti máa lọ bẹ́nu báàdì náà àwọn asọ̀ ọ̀sọ̀ ọ̀sọ̀ ọ̀sọ̀ rẹ̀ dòkẹ́rẹ́ kí ló àwọn pẹ̀lú ọsọrọ bùkọlá ọsọrọ gbogbo wọn kò sí ọdún kẹwàá mọ kò sáǹfààní ẹ ẹ ẹ ti rí síbọ̀tù lára wà fẹ́. sábà padà parí ọ̀rọ̀ bùkọlá àti buhari àti dogara apari gbogbo ọ̀rọ̀ wọn yẹn kí ni mọ́sálà àtàrí mẹ́. èèyàn làágùn o ẹ lọ bí èèyàn làágùn èyí tí ẹ bá tún sọ ọ̀rọ̀ rẹ nìkan báwọn jẹ́ babalóṣèlú báwọn lọ sí àkòrí bẹ́ẹ̀ òsáàbì fẹ́ rí àṣírí tó wà bí ọ̀rọ̀ yẹn òun pépà tó ti pé gómìnà wa fi kìdí kan báyìí ah, gbogbo wàhálà tó sì kí ló mú wa. aláya àwọn fúdó lè jẹ ẹjẹ kù ẹjẹ ká jẹ òtàwọn yìí lóòótọ́ ẹni tó bá yàtọ̀ ó yàtọ̀ mùsùlùmí òun lẹ tó mú ìlànà sàlálà kókódò táwọn yẹn bá tún sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ ìwọ ọkẹ dọ́gbọ́n kẹ ẹsẹ pé láti kẹwàá lábùkù ọkẹ dọ́gbọ́n bọrọ kẹ fún un ṣíṣe ẹ̀mọ́ bẹ́ẹ̀ pé àbò kele bímọ lani àkíkọ́ tí wọ́n padà dájọ́ fún yá ọyọ́ kẹwọ́n fún òní tó ọmọ pé eléyìí lẹ́ padà tó lẹ́sìn ìdìbò táàgbò lẹ́wọ̀ pé a lọ sí ilé kí ó ní ọ̀la náà wọ́n pè gbáyà kí wá pè táwọn fún wọn ti sọ̀rọ̀ yẹn wàbí kọ́ kẹ̀tọ́ ẹ̀ bókè ẹ̀fẹ́ fún mímọ́ rẹ̀ kàn mo wò pé mo lọ lé kí ọ̀rọ̀ ti tó ní sáájú ayé náà sẹ́wọ̀n pé lè lẹ́kẹ̀ bísí lórí ilé yẹn láti dọ́gbọ́n ṣe kéde láti fi ṣe tọ́rùfù rẹ̀ kúrò níbi àwọn àgbọ̀rọ̀ ọ̀dọ́ tó tẹ̀ láàrin àwọn aláṣẹ àti aláṣẹ kejì ìdákẹta nàìjíríà ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa wí. àwọn tó burú jù ń lùjọ lóṣù sálárẹ̀ tó burú jù ń lùjọ mi ọ́sàkàwọ̀n àwọn ọlọ́rọ̀ pípọ̀ ni lẹ́gbẹ́ yọ̀kẹ́ la àwọn ọ̀rọ̀ kẹgbọ́rẹ́ lọ́rùn yọ̀padà jáde kó lóòtítọ́ tọ́rọ̀ bá ti pọ̀ ìròyìn pọ̀ wẹ́rẹ́ yọkàn ra jáde àwọn ẹni tí ó mú yọkàn ra mú nǹkan tí wọn fẹ́ mú mẹ́ra yìí tó o sì ní fura ni wọn sọ pé sọ̀rọ̀sọ̀rọ̀ ò tó sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n tí ọba ti pọ̀ èèyàn ní ní fúnlẹ́mù. alimusa ṣáàdì ọ̀hún ẹ̀sùn sẹ́lẹ̀dà aláwọ̀ tó burú jù lójọ mi lẹ́yìn bọ́rọ̀ wọn pọ̀ àwọn ẹni tó ti pé wọn máa fi ọ̀rọ̀ lójú wọn ò ní sọ̀rọ̀ tó bá kọ́ tèmi lébelébe ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ẹ̀rọ ìjọba àti ọ̀sẹ̀ á ẹ̀rọ àfààní dùn sísè dọ̀rọ̀ wúlúwúlú yóò lọ sẹ̀ bọ́fẹ́ kọ́fẹ́ sí kẹ́yìn náà bá ti wá sí bẹ́ẹ̀ ni ó ti wá sí bẹ́ẹ̀ ọ̀lọ́lọ́lọ́lọ́lọ́ ìgbà lọ́lọ́lọ́lọ́lọ́ ọ̀lọ́lọ́lọ́ ní ti ṣe nìyẹn ó láìpẹ́ ló wá sí bẹ́ẹ̀ sáà rọ̀ sí. náà ló máa ń dájú jẹ́ ọ̀rọ̀ ọ̀sẹ̀ àlùmí ó sì máa sọ lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan. lọ ṣe fún محمد ناصر الدين الألباني رحمه الله تعالى fọlọ́run ṣe ní kí òòrùn wọn rẹ̀ láti jọ yìí sọ́kọ̀ tí ó wọ̀ yìí sọ̀rọ̀ pé wọ́n máa wò pé wọ́n nìkan tí wọ́n bá ti gbọ́rọ̀ fún báyìí wọ́n kẹ̀ wá pé wọ́n kẹ̀ wá rí pé wọ́n kẹ̀ máa wá wí lẹ́ẹ̀kọ̀ọ̀kan yẹ́n bá wí lè kó lè rọ́jùlẹ̀ mùkàlàfin àníyá ọ̀rọ̀ lè sáadà àwọn àgbà tálẹ́ ní sọ̀rọ̀ ni wọ́n ti ṣe fàlùbálẹ̀ ọ̀ irọ́ àwọn òfin kí ìjẹ̀gbẹ́ kẹ́ wọ́n bá mi sọ̀rọ̀. àbí sèkúnà ló bá zọ ìfowó sọmọ pé owó pé tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ wọ́n sì ní àdámọ́ níbi sọ̀rọ̀ wọn ṣé pé tí wọ́n bá padà ń lónìí àìrọ̀ wọ́n ní àwọn ọmọ ìbátan àìrọ̀ ní àwọn ọmọ ìbátan aláwọ̀ ni ọ̀rà àwọn tó sètùmọ̀ rẹ̀ ni pé wà á sàfà. àlìmọ̀tà ṣáàtì kò àwọn ẹgbẹ́ wípé yóò máa kó àwọn lébélébé bí ṣe ń yí ètè ní ọba yí ẹnu ẹni máa sọdún bí ṣe ń tẹnu yẹn lòún láìkì bí yí ètè báyìí ní fún ọ nílá ló ń ṣe kí nígbà tí ń sọ̀rọ̀ ni. àlìmọ̀tà fàyè kò wọ́n á sọ tó burú jù nínú ìjọ mi aláwọ̀ ẹni tó ṣe yí pé ìyá ni wọ́n yà gbogbo ẹnu sọ̀rọ̀ tán ni gbẹ́nu ni wọ́n yà ni wọ́n fi sọ̀rọ̀ tán wọn ò ní sẹ́kù rárá ìjọ ọlọ́run jẹ́ yọ pé àwọn ènìyàn ìwà wọn da oníwàtiwà ni wọn wàkìyà ummati ahasinuhum àwọn tó wá jẹ́ ní ẹ̀sàjò ńlò ìjọ ni wọn làwọn tí wà wọn da àwọn òrí bíi tàkọ́kọ́ ni. wọ́n dábàá wo hadith yá bàbá bẹ́ẹ̀ adáhùn adìl kébọ̀ ìkọ̀fúnni nípa ìgbéraga. ẹ̀rí fáwọn ìtọ́rọ̀ wọn kọ̀ yẹn abadan ẹ̀ lè sọ fún fásitì kí wọ́n gba àtàkàtì torí ọ̀wà kéré tẹ̀wé ẹ̀sọ̀ fún ọgbọ́n pẹ̀lú kébọ̀ òní bá tọrọ hàp kọ̀ọ̀kan tó bẹ̀rẹ̀ èèyàn gbọ́ kó tọ́ ni ó sì ṣe kéde ọ̀dà padà kọ́dà fojú rẹ̀ ní àwọn ẹ̀fẹ́ ìwọ wọ́n tó awíta ìwọ tó ń ká ló tó wá bá sọ̀rọ̀ ṣé o ti ń sọ ṣé ọ̀parọ̀ mọ́ ni àbí kò rí sọ ni ìkọ́fúnni gbàgbéraga wà fẹ́ àti kéèyàn ọba àti ìyàdìgé lórí àwọn èèyàn yòókù wọ́n ló tún wà bẹ́ẹ̀ ìkọ́fúnni nípa ìdáyẹ̀lì mùsùlùmí. ìkóṣù dábà mùsùlùmí lọ́rọ̀ àti níṣì àti wípé dábà tó wo hadith yẹn wọ́n tó ń tiwájú òfòrò ìkọ́ṣọ̀ pẹ̀lú àwọn ọ̀wọ́ abọ́lá ìtẹríba ìwọ̀n bá lè sọ ń dọ̀rọ̀ lé ọsọ tó ti máa jáde kó nu òdodo fojú rẹ náà yẹ yókù bí ẹni pé wọ́n sọ nínú ká wọ́n fi máa pé àfọwọlé thirty minutes ọdún kílí pèsè ṣe máa kí yẹn lọ́wọ́ tọ́ ó túbọ̀ àbí bẹ tí wọ́n ṣàkọọ́lẹ̀ bá sọ̀tún láti ṣe bá di sọ̀rọ̀ tí ò pé ìtẹ́jú mẹ́wàá dà sallallahu alayhi wa sallam tí wọ́n ti tó lé thirty minutes òkú ọ ẹjọ́ bá ti bọ́ látọ́ ẹ ọba padà parí báyìí yóò fi bí ìṣẹ́jú mẹ́ta méjì ọ̀dà tí wọ́n má dábọ̀ yẹn ládàbọ̀ yẹn kọ́dà wọ́n sọ ẹ̀kọ́ mọ̀mọ́ yẹn wọ́n fọ́ lé sábì rẹ̀ bẹ́ẹ̀ sì ní olówó yìí lẹ fowó yín rà ó sì dúró ní sẹ́ńtínì ọmọ mi ó sì gbé e tó sẹ́ńtínì ẹ̀ tó gbèsè yóò sì máa jẹ́ ní gbogbo ayé ìjọ tó yẹ bá dé kẹ̀kẹ́ wọn bá ròyìn náà àwọn afáwọn àmì ìgbà á inú lóhùn ti gba tàfà yìí ẹnì kẹ́kẹ́ ti sọ tó ń dọ̀ lójú òun ni pé òun sì wá àgò ìgbà pé táìmù báyìí ni kó fi sọ̀rọ̀ àgbà tó fi yọ ó ní fífi bá jẹ́ káwọn ẹbí gbẹ̀gbẹ̀ lè ń pa yẹn káwọn ẹbí gbẹ̀gbẹ̀ lè ń pa yẹn. títí túbọ̀ yìí pèsè yẹn jẹ́ tó lẹ́kọ̀ọ́ ẹ kò mí dáàbò láàrin tí wo ni ìta báwọn ti fún. sọ ibẹ̀ yẹn kátàkìsì abala yẹn náà ẹnà àdàbà wọlé mi ìta fẹ́ wọlé sí báyìí. ọ̀rẹ́ kò délé wẹ́ẹ̀ṣáì ilé ìfẹ́ sọ nípa olójú méjì sọbẹ́ ṣe lú sọbẹ́ ṣe lú sísọ̀rẹ́ ìyálé sọ̀rẹ́ ìyàwó ẹ̀fọ́ àwọn kan bẹ́ẹ̀ wàhálà ní ìlú ìdálẹ̀ tọ́lá àwọn ẹni tí ń mú lọ́rẹ̀ tí máa méjèèjì lọ́rẹ̀ yìí ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n rẹ́ jù bẹ́ẹ̀ lọ àwọn òbí fẹ́rẹ́ wọ́n sì padà fagbọ́n lórí ẹ̀fẹ́ yìí tọ́lá àwọn yìí olójú méjì agbójú fẹ lọsọdọ ilé yóò gbójú fẹ lọsọdọ ilé yóò sì dọrọ yóò dìde fóònù tó yẹ òkè sórí mi lọ́dọ̀ rẹ̀ tẹ ẹdẹkùn bá lọ wọn láti yọrọ kẹwàá bọ wá fẹ lọ gbọ́ ìwọ ọfà ọjà àdúrà ìbáṣe torí wọn pè kí lọ wà lọdọ ìṣesí àwọn olójú méjì wàhálà ni wọn fẹẹ pa wọn wọn bá dọdọ ilé ilé ọkọ ju fáwọn kódà yọwọ náà yóò sì tọrẹ mọ tó bá dọdọ ilé ilé ilé fún wọn gàdí òǹkè téèyàn bá fẹ́ dúró sí téèyàn dúró sí rí irú àsìkò tá a wà ìbò máa ń sọ nípa ti súnnẹdé alihamudulilayi nílùú sẹ́yìn bí báyìí òru rẹ àtẹlẹ ọkẹni tó sọ pé wò rí rẹ ọ̀rọ̀ mi yóò yí òru ti rẹ báyìí àtúwàtú wa àtẹlẹ ẹnìkan wá ní ẹdáfẹ bá wọ wá gíláàsì sọdí kí ojú olóhùn òrí rẹ ẹ ọ̀pẹ́ nìyẹn èmi ń tẹ̀lé òdodo ní wájú ní ṣe ń lọ wájú ní ọmọ alẹ́ yìí tẹ́ ẹ bá ń ba nígbà yẹn máa ba aláwo aláwo yẹ yóò wọ ọmọ wọn ṣe tí ò ń wá mẹ́. bàbá tó rẹ́ nìkan tó sọ ah! wọn sọ àjọjọ wọn nìkan wọn fẹ́ máa rókó sí. mi ń òjò ọ̀bẹ nìkan sọ dání. mi dẹ̀ máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà títẹ̀dì tó fi lọ sọ́dọ̀ àwọn ọ̀dà rẹ̀ máa lọ gbọ́ kó kẹwàá kórìí ẹ̀dọ́ta kó má ti kẹ̀kẹ́ lówó dẹ̀ sí rẹ̀ wọ́n sọ pé èyí tí ìwọ́n fi adigbó wà tẹ rárá lèyẹn fi nígbà ìbá gbọ́ fàrúkù àti buhari wọlé ah èyí ti tà má gbọ́n kékeré o ọkàn wà lásìkò ní orí rẹ̀ dọ́ta bẹ́ẹ̀ ni fọ́pì rẹ̀ ìlú obìnrin nǹkan gidi tó kù nígbà tó gbẹ wá gbẹ wá bá roliwu láti máa bù tọ̀ omi gọ́tà ọdún kí ah, ló dé àgbàdá kárí kẹ̀kọ́ kẹ̀kẹ́ láti máa bù wọ́n lómi ìsòmí ayọ́kẹ́ lọ́kùn wá àtàrí ah, kẹ̀kẹ́ mú. pé wàá pààyàn jẹ tí ò wàá péye ìyẹn lọ. àwọn olójú méjì pọ̀ dáadáa jẹ ẹgbẹ́ bí ṣe yàtọ̀ bí wọ́n yàtọ̀ sí tó dẹ̀ nípa wàá yìí lọ́wọ́ ẹlòmíì lè kóyàwó ẹ̀ sọ́dọ̀ àwọn ọ̀sá rẹ̀ ẹlòmíì náà wọlé ọba lọ báàkì rẹ́jísítà lẹ́kọ̀ọ̀kan ẹ̀mọ́ tó ní ilé mi ẹ̀ má gbọ́dọ̀ rí bí o. ẹ̀bùn pẹ́ bí làwọn ẹni náà lọ́ọ̀ bá ṣe ibi wọn sí. kéde tó ti ti súnbẹ̀ nìkan ẹlòmíì lọ́ọ̀ bá wo jálàbí sọ̀rẹ́ o. naam, ẹlòmí bá wọn bẹ́ẹ̀ àwọn gidi kẹwàá bá wọn ẹ ẹlòmí lọ́ọ́ ti lù wá o eléré òkì dáa dáa ẹ má jẹ́ àpárọ̀ tẹ bá yẹ o. olójú méjì ni náà agbójú kẹwàá sọ́dọ̀ tiwa náà ṣe ọ̀sẹ̀ aláà ṣe lè pàápàá jùlọ àwọn táwọn ti dúkìá díẹ̀ díẹ̀ owó nínú àdéhùn rẹ̀ nìyẹn nílẹ̀ bóso rẹ̀ tó bá ń sọ yẹn lẹ́ni tó ṣe ilé ìyá ni ọ̀rọ̀ àwọn ìtàkùnrin wàhámà ọ̀kàndàtọ̀ sọ wípé lẹ́yìn ìgbà tó rọrọ̀ tó wà sí kí ni o tó sáyẹn lọ àlà. kálá ìmbẹ̀lì ìsàlẹ̀ làyà sọ̀kọ̀ ẹlẹ́dàá wa gẹ́lẹ́ sàlàyé dájú èèyàn olóòtítọ́ lòdòdò èèyàn ní akọjá àlà à ń rọ àhùn táàkùnlẹ̀ tọ́ba rẹ̀ lóló ní ọlọ́rọ̀ á ṣèjì á ṣèjì àwọ̀ rẹ̀ yóò lójú tó gbé wá dọ̀ wá ilé ẹ̀ ló ṣẹlẹ̀ káwọn olóṣèlú láyọ̀ rẹ̀ mi ìtọ́lá ti lo gíláàsì dúdú ń ṣe o ó sì lóun ti gbọ́njọ́ ni lòun wí bẹ́ẹ̀ fún lásẹ̀yìn. láyọ̀ rẹ̀ mi ti gíláàsì dúdú bá dé o àwọn ẹbí àwọn eléyìí ti da báyìí àwọn eléyìí ti da fọ fáwọn sọ̀rọ̀ báyìí. mi sọ fọ́ yọ̀ rẹ̀ mi o wà láyọ̀ ọ̀rọ̀ sí ìnẹ̀lì ìsàánẹ́ àyọ̀ sọ̀rọ̀. mo gbà èmi ọmọ ibi táwọn ẹni tí wọ́n wà tó ṣe pé wọ́n jókòó wọ́n fi oúnjẹ tí yẹn bá fi lu àwọn ọmọ bíi ọdún méjì wọ́n parí rẹ̀ wọ́n lè lò lóúnjẹ wọ́n ní wà sọ ní fifty thousand naira. níjòkó ẹ̀ka àkílódé ọdún bẹ́ẹ̀ ni ilé òwò ogun ti di méjì ta fún sínú ẹ̀. bí wàá tó máa bá ọlọ́kadà yẹn àtijọ́ máa ẹ sì jọ mú kókó ẹ̀jọ́ sí rẹ̀. lórí pọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lọ agàbọ̀ ọdún ìṣòro sí àwọn àbí ìta ìṣòro sí ìlú bẹ́ẹ̀ lọ lọ́kẹ́ gbajúmọ̀ lọ́kẹ́ fàájì wọ́n tún kí pé afá mi dáadáa àwọn ẹgbẹ́ bọ̀ dání aláìwọ̀ lójú méjì ọlọ́ọ̀ni. sábàbí tí a yóò tún sojú fúrọ́ ẹnlẹ́ yẹn ní ọdún mọ́ni jókòó àbíjọ sẹ́ndẹ̀ yóò sojú fúrú alùsù dẹ̀bọ̀ sí àlá yóò yẹ dẹ́ fíra kò ní kó fọ́tálá sí mọ́ ojú <laughs> ti sùn bí ìsúlì yẹn. <laughs> ẹsì nígbà tó lọ́fẹ́ sọ̀rọ̀ àwọn ènìyàn kọ́ ni ọ̀hún dẹ̀lọ́ àwọn ẹlẹ́bí náà amadu bọ́bọ̀ ya àwọn ẹ̀ ilà àfúnnáhó ọ̀bọ̀ yẹn sọ̀rọ̀ ọlọ́run àtàwọn òkùnrin wọn tẹ̀ ẹ̀fígbà náà máa ń gbà tí òṣojú wa ọlọ́run kò rẹ́rọ̀ ọlọ́run wa máa ń gbà lágbájá lọ pátí ìgbàdì ọ̀dọ̀ ibi sì wá ìwọlé yìí náà wá wí yìí àti wọ́n lọ́wọ́ wà tó tó tó sọ yìí wọ́n. wọ́n á ṣe òde òṣojú fúrú ẹ̀yọ́ wẹ́ẹ́ lọ àlọ́bí alikọ́ àlọ́bí kiri. àwọn ará àgbọ̀dọ̀ ọba fótó olè kọ́ ó pẹ̀lú ọ̀dà sábì àlùfà. aláì ojú méjì àbíbẹ̀ àbíbẹ̀ kò sì sọ̀rọ̀ wàtàfíyà mi ilé yẹn yà é kọ́ ọ̀sọ̀rọ̀ wàtàfíyà wọn ṣe é dọ̀fí afàdé ọwọ́ àlọ́dẹ ọlọ́wọ́ sapá gbádá yọrí lọ wọn lọ jó bẹ yọrí lọ kẹkẹ ọlọ́wọ́ fi yàn padà sójú fúrú pé ọlọ́jà jèrè àwọn ọmọ yìí rẹ̀ lọ́bọ̀ wá parí lọ́sí ọ̀fẹ́ bọ́ sí lọ́sí tú ẹ wá ìṣèlú lórí ẹ̀ àwọn táwọn wá parí lọ́sí kàkiri ó kẹ̀kẹ́ sọ àrímọ̀ wa ló báyà rí àbí ìnáwó lẹ́yìn sí. olójú méjì aburú ni o ẹni inú hadith tí a kọ́kọ́ kà lábẹ́rẹ̀ olè hadassana ismail. حدثنا اسماعيل قال حدثني مالك عن عبد الجناد عن عارض عن ابي هريره رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من شر الناس ذروة عين الذي يأتي هؤلاء بوجهه وهؤلاء بوجهه سبحان الله إسماعيل حدثنا في حديث يقول مالك طبعا لا تدع بالزلال لا تدع الأعرج لا تدع الإمام رضي الله تعالى عنه ونجد صلى الله عليه وسلم من شر الناس إذا وهي تبور جلوه olùwàjà rẹ̀ olójú méjì ni o. alẹ́ fi yá ti àwòlá níwájú alọ́gbójú táwọn eléyìí ní fẹ̀sí bá wọn wọ́n àwòlá níwájú atulọgbójú táwọn eléyìí náà ní fẹ̀sí alọ́gbé bá wọn. òun lẹ́nu mi ń ṣe ní sókòtò méjì. gbàdó ti di pé àtọ̀ ìgbé ọyọ tí wọ́n bá tó bẹ́ẹ̀ ọyọ àwọn ká sọ. kẹ́sìkọ́ adé ojú ó dé dòdò ṣùgbọ́n ká tá a bá ní rí pọ lọ báwọn fún àgbẹ̀lọ̀ wò dodo. ọwọ́ àwòkẹ́ òògùn burú kò kò sáìsì ọba ní sọ́kòtò méjì níjọ́ tó bá ti kàn wọ́n èyí tó dá kọjá kókósẹ̀ òun ló dé lọ́dẹ. onílẹ̀ bá sọ kíni wọ́n kẹ́ lọ lẹ́yẹ ní wọ́n lé ní gbogbo lè yẹ ó fara àbùlásẹ̀ wọ́n pé yẹ. ọ̀la lómi ìhá níbi ìpàdé kọ̀mínítì káwọn àtàkọ́lé ní láìláìláì ẹ mọ̀ bí àbí ẹlòmíì há síbi ẹgbẹ́ oníṣẹ́ oníṣẹ́ ọwọ́ ààrẹ sọ la wá mọ̀lẹ́mọ̀lẹ́ la wá kọ̀mpútà la wá ń tẹ̀ ẹgbẹ́ wọ́n sì padà bí ayé ẹ̀yẹ̀ lóye ààrẹ sì gẹ̀ẹ́sì ààrẹ sì bá ní kiri bẹ́ẹ̀ wọ́n kẹ́wò pélé kókó ẹ̀ gbogbo wo pé yẹ gbogbo ara wo pé yẹ ẹlòmíì há síbi ẹgbẹ́ àńgábẹ́rẹ́ ẹ̀yin gbogbo àwọn sẹ́tà òyìnbó bá wá sí pé àkóso ìgbà ní ibi ẹgbẹ́ ta bára wa yìí lọ́fà. ìdí alágbẹ̀dẹ wẹ́dà ẹ̀mẹ̀lẹ̀ lórí àti ìjẹ tó kó sínú tó kó sínú àwọn wàhálà yìí. bí àwọn ògbé kò sáìsì o a máa lọ gbójú kálukú bá a ní. ìsáré lè bá ti fẹ́. òun ló ń ṣẹlẹ̀ fẹ́ lómi ìfẹ́ wákẹ́rì láàrin àwọn ẹbí lọ́sẹ̀ láwọn àfọ̀ wọ́n ní kẹsì wá àtijọ́ ti rí àná túbọ̀ ló ní ọ̀dà kíkọ́ tọ̀dọ̀ nígbà tí àwọn ẹni ń bá ti nígbà tí òdodo dé nínú súnà báwọn ẹni ń bá ti tí wọ́n kì í bu wá bá a díjí bàbá yẹn wọ́n kẹ̀dí wá bẹ̀ báyìí pé wọ́n fún túbà rẹ̀ yẹn túbọ̀ ló ní ìta mo sì wù ìtẹ́ padà wípé ọ̀hún ti padà ìyẹn náà sọ pé mo táwa wà fúnlẹ̀ ní káwa kọ̀ lẹ́nu ibi kò bá wa kú lẹ́nu. nígbà òsè kó ní ojú méjì ni téèyàn bá dúró ní pé wọn táwọn ò sèlè wọn á kú yẹ wọn á sọ yẹ lẹkọ tí àtàbẹ ọsàn yẹ tí yọ ẹlẹgàá yẹ ní ọmọ ọmọ yẹ ṣùgbọ́n yóò dé sọmọ ọ̀làkìtì àbọ̀kí gbogbo yẹn ó fèsì báyìí káwọn fèsì báyìí ibi tó tóbi lọ́rọ̀ wọn ni ẹ bẹ́ẹ̀ nígbà má jò tán èèyàn kọjú sójú kẹyẹ náà ni ọlọ́pàá ti kọjú sójú ọ̀nà ẹni wọn làwọn ọba yẹn ṣe nígbà wọn wá ní ká máa fi lábúrú bá ṣe àbájọ lọ sí ẹlẹfẹ máa ṣe jùmọ alálàáfà kí lẹfẹ máa ṣe bẹ́ẹ̀ síbẹ̀ sì lọ sí jọ́kẹta òtú ni àdíjọ́ kẹjọ àgbógbó ní ọjọ́ nígbà tí ọ̀wá sí ló nǹkan tí àwọn agbálùkáwà dẹ̀ fáwọn máa ṣe fún ká ká ká ká ìgbà ṣe kúrò làwọn ò sotori bẹ́ẹ̀ gbogbo àwọn tó bá ti lọ ara rẹ̀ mọ́tò pàlàpàlà kan wò láà lọ bá wò ní ìjẹ ìdí o ìfìjẹ bẹ́ẹ̀ kẹ̀kẹ́ rí sẹ́yìn yìí èrí ẹgbẹ́ ọ̀dọ́ kẹrin ẹgbẹ́ ìgbẹ́ni ìdí o ṣe rí ẹgbẹ́ tí mo lè rí mo ṣe rí mo ṣe tàdọ́ gbúdù ní tàdọ́ mo ṣe rí nígbà mo sì lọ Sudan tó yé mi má burú ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́ pàṣẹ lọ́ba tẹ́ ìdílé kí n dọ́ ìjàmbá kẹ̀kẹ́ náà tagbagba ni ti sọ yìí tọ́lọ̀ ọ̀ká burú èyí ó sì fẹ́ àwọn ènìyàn ìkẹ̀kẹ́ sì wà tó rí sálà kẹwàá tá a fẹ́ pọ̀ fara ayé ayíwọ́ inú fi àwọn ènìyàn dẹ́sì ẹ sábà gbólóṣèlú làwọn ẹgbẹ́ ọ̀dọ́ bá wà lù dáadáa ní ẹ̀yìn náà pọ̀ gbólóṣèlú ni wọ́n lọ́dún ní bíbá ń fèdè lágbájá láǹtẹ̀ kàbọ̀ sẹ́yìn ọ̀gbọ̀n òṣèlú ti padà láǹdí wọn síbi tí wọ́n wọn sí àwa ní rìsálà táwa fẹ́ pọ̀ dábọ̀ tẹ̀sí wọ́n lọ fẹ́ káwa dà ẹ́ kí ká máa fún sí òjò wa lè rọgbọ́n bẹ́ẹ̀ wá lọ fẹ́ náà lówó sàgá pé ó ń gbójú táwọn yẹn nífẹ̀ẹ́ lọ pa wà bẹ́ẹ̀ sì yọ máa tó gbójú kúrú bíbà yọ máa tó wọ́ bíbà sọ̀rọ̀ pé rọ̀ṣúlá ìsọlọ́lọ́ àṣàlá ṣèṣe àwọn sálàkù yóò tún máa wí fẹ́ mọ̀ báwo yẹn sì máa yí èyí ló sì túmọ̀ àwọn tó bá jó lóòótọ́ wọ́n ní àfáà yìí kébi àti láwọn náà látún kẹ nígbà wọn ṣe kíní kan ṣe é sọfẹ ìsáwọn olóṣèlú lọ́dọ̀ àti sẹńtítì ọwọ́ àti wàǹkà níbi kan fún wa aláìdíjì láàfáà yìí torí bẹ́ẹ̀ nítorí ẹ̀ làwọn ò fi hara wa mọ́nú ẹgbẹ́ ìpẹ́ àbí ìjàmbá kan èdè pé láti dá wà síbẹ̀ lórí ọdún wa náà ọwọ́ àlọ́ da tiẹ̀ lẹ kí ni wọ́n dá lẹ ọwọ́ àlọ́ da tiẹ̀ lẹ ọlọ́ da jàmbá tiẹ̀ lẹ ìjẹ́bẹ̀ yìí wò ni wọ́n dá bàbá sọ pé ti kọ́rọ̀ ọjọ́ wà táàkì wọ́n pè wá. àdúgbò tá a dé rí débẹ̀ rí ìbọn tí wọ́n pè ní òkè gbégi ìbọn bẹ̀ rí wá tó padà sí ohun tó ọbí tá a sì ní kí wù ó fèsì. gbogbo àwọn kẹtọ́ náà bá padà jogún fún wa ní ìsìn ọ̀kẹ́ ìjà tọ́lọ́wọ́ bá tẹ̀ fi sì tọrọ bí àwọn ẹni yìí ní sábà tí wọ́n ti sì kọ́ mọ̀ láti. mi ní nǹkan tó ṣe pé wọ́n lè ṣẹlẹ̀ àárín tí ẹbí ti wù kàn. so nípa bẹ́ẹ̀ gbogbo ẹtí ọ̀bá bẹ́ẹ̀ tí olójú méjì kò ní lọ há rẹ̀ mọ́nú wàhálà jẹ. lọ́sọ̀ bíi ti há rẹ̀ mọ́nú pàlàpàlà jẹ ó sì fẹ́ wọ́n. ẹni ọ̀sẹ̀ ọ̀lẹ̀ tó máa bọ ọjà nípa òdodo yà wà jáde bí ti bí ẹfi ti olúwafọlúwa ẹfi ti kẹrẹ sáré kò dúró òtítẹ sáré lọ́dọ̀ bá ti tójú bẹ́ẹ̀ yẹn téèyàn wà kéèyàn bá di téèyàn bá di àdáyàwó lé àbọ̀bọ̀ tàbí ọ̀wà àwọn ò kéde bì wọ́n kéde ẹ̀wọ̀ ìjà ìṣáàlá ọlọ́sẹ̀ tí mo fẹ́ sì gbé àwọn yóò yọ lẹ́nu ìmọ̀ bá padà lọ gbá àwọn tó bá padà yá èyí lè fi tẹ̀tẹ̀ ní kó ti kúrò àwa yìí láwà àwọn tó wà ń ta ẹ̀rẹ́ àti ìdí wọn náà sọ̀rọ̀ ẹ̀rí kó ti bá àná láwà ni. nígbà tí wọ́n bá ti ṣe òṣèré góòlù lóòótọ́ àdìsí wa yìí pé láyé àbùkùtọ̀ àgọ́gà ilà tẹ̀kì yẹn ló pé má bọ̀dà rẹ̀ jẹ nìyẹn. ẹ̀rí ò bá sọ àwọn ọ̀dà rẹ̀ pawọ́ ẹni rí bí náà tó wà bẹ́ẹ̀ káwọn náà já nfààní náà káwọn náà rí dáadáa bá a ṣe wú fáwa rí olólùgbé agbójú táwọn eléyìí nífẹ̀ẹ́ sí lọ wọn òrèké tó sójú kan gbogbo adáni òkú afẹ́fẹ́ àti súnbẹ̀ báwo kò ní àwọn ọ̀rẹ́ kan fàwọn sì síbẹ̀ kọ gbìyànjú tó àti fàwọn wọ súnbẹ̀ ètò àgbẹ̀ pé màmá fáwọn náà ní tiwọn ẹ̀ sábọ̀ ẹ̀ kì í jẹ ìjára bí bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá di àsìkò tí wọ́n ẹ mọ̀ ẹni yóò ṣe bí ọ̀pọ̀ ẹni tí ọ̀pọ̀ ọ̀pọ̀ yóò ṣe bí ọ̀pọ̀ irọ́ ẹ̀ sọ̀bù èèyàn ni wọ́n sùn ní gidi wá ẹni ọlọ́run títí gbọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ tó ló bá ti yọ ọba sọ pé ẹ̀jẹ̀ àti ìdàrẹ́ lẹ́yìn ọba tí a bá tó ṣe kí ẹ bá gbàgbé gbòde pé kí nìyẹn o lè jẹ ẹgbẹ́ iṣẹ́ ọwọ́ o lè jọrọ àdúgbò lè jẹ oníjàmbá adé tí wọ́n bá ń pàtó bára pé jàmbá ẹlẹ́sìn làwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan wọn yẹ pé pé wò sí dúró déédéé ọgbọ́dọ̀ ṣèfẹ́ wọn ọba tí mo bá rẹ̀ nìyẹn dúró déédéé wọn apá wọn sì tó fún ètò ìjùmọ̀. táwọn lè darẹ láàbù káwa fi wọlé bẹ́ẹ̀ ni lẹ́nu yóò fi wọlé ni tó sì máa bẹ lọ́wọ́ fún ọdẹ tuntun máa pè wọ́n kọ́lọ̀ wọn bá lè gbọ́ lápẹ́jẹ́ kí gbogbo akálẹ̀ nídòó sísè lórí òdodo. ẹ̀rí wọ́n ti dábàá wo hadith yà máa rí níbẹ̀ tahrimul mujahada káwọn máa kẹ́yẹ ẹ̀bẹ̀ lásán. àbẹ́tàn sọ ìfọ́ máa gbójú sí kálukú bá nífẹ̀ẹ́ sí lọ́ba. ìrẹ́lẹ̀ ló ń ṣẹlẹ̀ sẹ́lẹ̀ ojú

ẹlòmíì ọkẹ rí àwọn tí wọn wé láwọn àdéjìǹtì yẹn náà àwọn oníbídà àwọn ológun tójú wọn máa ń rẹ kó yẹn lórí báyìí yìí sì máa ń dúró kí wọn tó bá rí wọn báyìí ẹ ra ẹ àwọn adéjìgbà débi lọ jọ èyí fámìlì wa àbẹ̀bí sì mọ̀ báwo ìkúlẹ̀ tó ní ìkúlẹ̀ tó ò ní ìkú ìwà òfin àti wàásù àwọn ẹgbẹ́ bàbá yẹn wọ́n ti bàbá ìbọ̀mù bàbá ìbọ̀mù. olùwà àwùjọ kúnlẹ̀ kúnlẹ̀ kẹ́kẹ́ ṣé wọ́n wá fẹ́ bí kúnlẹ̀ lẹ́mi ó bẹ̀ kúnlẹ̀. àjòkò wá sí wa. ẹ̀rọ pé bá fẹ́ parí tẹ̀sí wọn fẹ́ ní káfọ́n tẹ̀sí ní ọwà yá lọ kúnlẹ̀ wájú wọn báyìí. wọ́n bá ti wá kúnlẹ̀ wọ́n bá rọ̀ jàdá fún un òní ti sọ òní sàkọ́ tó ọ̀dọ́ tó tẹ̀ ẹ́ lọ́dún ìgbà tó ti tẹ̀ ẹ́ ìgbà tó ti tẹ̀ ẹ́ wọ́n á kí wa lásẹ̀ bàbá òtù tẹ́wọ́ àwọn tó jókòó lẹ́gbẹ̀ẹ́ ojú wọn rẹ̀ kó gbé e àràká àwọn onímọ̀ abẹ́ ìfọ́mù táyì lọ́kẹ́ ẹ̀rẹ́ wa sọ wípé nígbà tá ti kó láàyè àwọn yòókù wa nítorí táwọn oníbàbá wà bá dì ẹ bá lọ rẹ kúfẹ́kúfẹ́ ojú méjì ìránṣẹ́. ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ pé pé ń ṣèké lẹ́gbẹ̀ẹ́ kan ń ṣe mí lẹ́gbẹ̀ẹ́ mi. ìyẹn ni wípé ńlọ bá gbogbo èèyàn ọ̀rọ̀ àtúnṣe sì ní í ṣe sí ìyẹn dà tó ti bọ́rọ̀ sí kálukú nífẹ̀ẹ́ sí kìí sọ̀rọ̀ títẹ̀ yẹn ní sọ ẹ jẹ́ fún alápẹ̀rẹ̀ lé irú ọ̀rọ̀ táà débi sọ́lọ́ lọ́wọ́ àtàlà sọ pé lẹ́sẹ̀ kẹsàbù alẹ́bí yóò sì lè fún bẹ́ẹ̀ rẹ̀ kìí sọ pààrọ̀ òun lẹni tí ń ṣe àtúnṣe láàrin àwọn èèyàn àwọn oníjà méjì kódà àwọn ọba àti ìjọ oníjà méjì lọ gbọ́ oníjà mẹ́wàá kìí ṣe ọ̀pààrọ̀ nínú ṣíṣe àwọn ẹni ìtọ́ da ní sẹ́ka bá sọ̀rọ̀ lójú kẹyẹ lọ ẹni ọba mọ̀rọ̀ àdéhùn lọ́kàn lọ pé àfa ṣàtúnṣe ìgbẹ́ ẹ̀dọ́ fẹ́ ṣàtúnṣe ìbí àwọn oníjà méjì ó gbójú tó da lọ délé tó nífẹ̀ẹ́ ó gbójú tó da lọ délé tóun náà tóun náà mọ̀rọ̀ lù jọ wa ẹni àwọn afárá ti ti sáré yẹn délé ẹ̀ fi wá ìyẹ́ òkú tábẹ́ẹ̀rẹ̀ ẹ̀yọ̀ yẹn kó bẹ́ẹ̀ tó dé sí alátúnṣe àdínì tó fẹ́ ṣàtúnṣe àwọn oníjà yìí ojú tí láti kú bá nífẹ̀ẹ́ ní ògbé lọ. èyí ń sọ lójú méjì o àtìyàwó ń jà tí wọ́n sì tún kọ́ òkè wa lẹ́yìn ọmọ mẹ́fà ọmọ méje sáré ó sàdé kọ́lọ́fọ̀ kọ́lọ́wọ́ méjì ẹ̀sìn gbà ní. àwọn ọmọ kékeré fẹ́ wọlé. ṣé ìfẹ́ àwọn ọmọ kọ́kẹ́ ẹ̀gbẹ́ ọlọ́mọ mẹ́fà ẹ̀gbẹ́ ọmọ afọ wájọ́ sí mi. á dìde nì ẹ̀dọ́dẹ̀ kejì ó rẹ rí lọ́bẹ̀rẹ̀ sí ní bu kejì náà bẹ́ẹ̀ nígbà tí wọ́n á fẹ́ yẹjú ọ̀rọ̀ bá ah, kò sì máa wá wò ó àṣetáni ah, àṣetáni ah, ọ̀dá ìfẹ́ sì ń bẹ láàrin yìí mi ẹ wo àbá ẹ má sọ fún mi kí lè ní nífẹ̀ẹ́ sẹ́ ẹ àtidánilú olú kẹrin àṣeyọrí láti dání máa ń gbé òun ni kó rí àwọn olólùfẹ́ méjì kó rí wọn tú nínú àṣeyọrí rẹ nìyẹn ẹnì kejì ń sọ̀rọ̀ líle tẹ́lẹ̀ ni tí a ti pè é àtòrí kò ní ẹ ilẹ̀ á ní kì í ṣe báyìí ká olórí kan dábọ̀ kan dábọ̀ kò fi èdè múlẹ̀ ni kí o lè lé bọ́gá dẹ̀ ọlọ́run bá a ṣàtúnṣe rẹ̀ ibi tó kù sí ọ̀pọ̀lọpọ̀ fi máa kù sílẹ̀ lóbi tí ìbá ti kó ti yàwó ẹ̀wọ̀ ẹ̀fẹ́ o agbẹ̀rẹ̀ sẹ́ ti fẹjọ́ yàwó yìí pé ó ń so obìnrin sẹ́mu obìnrin ṣíṣe owó ni wọ́n pè bẹ̀ kò sí ìlágbára níbi pé ìtẹ̀ fẹ́ máa burú tọ́fẹ́ di wàhálà ní gbogbo lọ́wọ́ ó dáko dáko fi èdè lóbi ẹ òṣùbẹ́ yìí lẹ́yìn wá pa sọ̀rọ̀ ẹni kọ́lọ̀ yẹn ti kùsù bẹ́ẹ̀ ó sì sí ìyẹn ọ̀dọ̀ ìyàwó ni o ọba tó dọ́dọ̀ eléyìí tòun náà bá parí gan ni ah, ọ̀pọ̀ yàrá rẹ sẹ́nìkan tún wà tó tún lè rí jọ dàgbà ah, ọkùnrin yọ lẹ́mìí obìnrin sì fẹ́ gbọ́rù kẹfẹ́ inú rẹ̀ ó ti dùn bí ọlọ́run bá ní wọ́n lẹ́nu ẹ̀fẹ́ ọ. inú rẹ̀ ó ti dùn ẹ ẹ wò ó jẹ mí lẹ́mìí tó ti fẹ́ mi kẹ̀kẹ́ ah! ó dà yóò tún wá kẹ̀kẹ́ yóò tún gbé júlù sọ́kẹ́ rẹ̀ ó tún á balẹ̀ pẹ̀sẹ̀. ẹ̀yìn wá sojú fáwọn ọdẹ ẹ̀fẹ́ rẹ̀ rárá à táwọn ọkùnrin ṣe máa ń ṣe yẹ̀wọ̀ fọkùnrin náà ọ̀dọ́ ìdásọ́ àgbẹ̀dọ̀gẹ́ lẹ́jú ráwù fẹ́ bàjẹ́. ẹ̀wọ̀n tó kálukú fẹ́lẹ́ lọ́ọ̀ ìyí òkú sábẹ́ fóun ló burú lù jọ tó di ẹ ti fẹ́ dídé kí ló ẹ ti fi yọ ọkọ fẹ́ tó bá rí ẹsẹ̀ lílì ẹ̀ á dùn báyìí tí a dùn fi pàdé sí ìṣàfihàn ìṣàwọ̀. Sorry. mọ̀nàfíkì ẹ mọ̀ kí wọ́n ní àdàpè olè olè kéèyàn sọ wípé ọmọ òun fẹ́ wọ́n. ẹ kọ́ ló wà ní ìlú ìbàlágọ̀ náà táwọn náà sọ wípé lágbájá kẹ ìyá àkúrójú nílẹ̀ lẹ́yìn bí jáde àdọ́gbọ́n fẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ni anífẹ́ sí kéèyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ju kọ́kẹ́dínlá mọ́lẹ̀ tí ó lè lọ ọ̀rọ̀ ni ó kò jẹ́ ṣe ó lè lẹ́nu lẹ́. sọ ẹ wá rí mùdẹ́bí bí ẹni ẹ bá tètè yí àti ẹni ìyá tètè jù mọ́ta bá ní olójú méjì ìtumọ̀ kẹ̀kẹ́ náà gbogbo ẹ̀ kàdá ó ń pè ní mùdẹ́bí dàbí olójú méjì sọ bẹ́ẹ̀ sí ìdá olójú méjì sọ àdùsàlàyé ìdùsáwọn eléyìí fẹ́ àdùsọ nípa tẹ̀sí nípa ti wù àṣì yọ̀lọ̀ dé báwọn fún táwọn eléyìí náà fẹ́ yọ̀lọ̀ dé báwọn. òun làwọn ẹlòmíì tí wọ́n kírun wọ́n dẹ̀ tún sẹ́gbẹ́ òkùnkùn wọ́n lè bá lọ sí ẹgbẹ́ ológun ni tọ́ba gbẹgbẹ́ tọ́ba jẹ́ yẹn pàtàkì ọ̀yẹ́ kọ́ wà bẹ́ẹ̀ yá kìtì fi dáàbò bora rẹ̀ bẹ́ẹ̀ ni tóbi akọ́pọ̀lọpọ̀ àwọn olówó tí wọ́n lówó tí wọ́n lẹ́sìn ni wọ́n bá jáde lóru yàtọ̀ sí tó lè wọ́n lè ní wọ́n sògbò ní jẹ́ kí ló dé ní láti fi dáàbò bora wọn náà ní orí igi tó bá pẹ́ kí tọ́ gbó òdò wọn fi sábà ń ṣe ẹgbẹ́ ẹni. náà. Thank you àwọn nǹkan mi bẹ tí yẹn lè ṣe tọ́ ọ máa fi múra fẹ́kọ̀ọ́ tọmọdé sì máa mọ rírì rẹ̀ nígbà tọmọ gbé káàdì dé náà yẹn rí máàkì tó gbà bó ṣe péye tó irú bisikíìtì tẹ̀ ra fún rí tẹ̀ ra tí ò tóbi bẹ́yẹ rí kẹrìnà afúnkẹ wá jẹ òye pé òkè ni tó ti yẹ lẹ́yìn náà ni pé kìnìún yẹn ṣe yẹn rò dáadáa wọn fẹẹ ní ìyá nínú wọn náà fẹẹ ní súnmọ́ àdínú wọn tẹ ń kọmọ yìí kẹ́ni yẹn bọ̀ nílé ni kò dìgbà tó bá bọ̀ gbàgbàgbà tó bá wìlé yá ṣe máa lọ lé owó mọ́ wọn lórí tóbi bá wá lójijì kẹ́ ẹ pé kẹ́ni kọ́ kà ń kẹ́kọ́ lórí tí wọ́n gbọ́ kẹ́ni kọ́ gbọ́ kẹ́ni wáyé pé wọ́n ó ṣe wọ́n wáyé kọ́ wò fáwọn ní bùkátà sí wọ́n ṣe àwọn àtúnṣe rẹ̀ nínú àtúnṣe tí wọ́n ṣe tí wọ́n gbé lukó bẹ́ẹ̀ tí wọ́n gbé lukó bẹ́ẹ̀ àwọn yẹn ti sọ pé iyọ̀ bẹ́ẹ̀ kókó bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n gbé kó bẹ́ẹ̀ ni wọ́n gbé lukó bẹ́ẹ̀ wọ́n gbé jókòó bẹ́ẹ̀ tóbi ń sì àwọn ọmọbìnrin wò ní bọ́ta tí wọ́n máa kọrin tí wọ́n máa jó àtòrí awo àtòrí gbogbo ẹ̀ wò ní bọ́ta lọ ṣe ìdẹ̀bí ṣèkìtìlà rògbò ń sì bóyá wọ́n ọmọ òfin ọ̀yá wa ka ha tí wọ́n sì pe òbí pé ká wá wò ó bóyá kò sì ní sí pé nìkan ọmọ ọ̀tá máa lọ fowó mọ́ ọ̀yàn lórí òròbó ti ń sìn bóyá a lè sọ wípé ó di tùbọ̀ díẹ̀ bóyá ẹni pé ara rẹ̀ bá wá gbé pẹ́pẹ́pẹ́ ọ̀rọ̀ ọmọ tó jáde ká lóun náà ní pé èbó láti gbà yìí ní ọ̀dà kẹ́mọ́ nítorí ẹ̀yìn á lè mọ́ ọmọ wọ skul yẹn òròbó ti yé ṣùgbọ́n láì ṣe àtúnṣe ohun tá a sọ yẹn ó léwu díẹ̀ lẹ́yìn náà ní wípé tó bá tẹ̀ jẹ́ nǹkan tó bí ìtumọ̀ ó dẹ̀ tún ta ẹ lápẹ̀rẹ̀ nísì ọmọ tá à ń dokun mú rẹ nù ẹ sọ wà ní lọ wọn fẹ́ bọ́ sí lọ sí kí ló fà àti lọ́wọ́ ọgá àkọ́ parí ìrìnsèsí lóun náà fẹ́ bọ́ sí primary one báyìí kí la fẹ́ fi lé yẹn sí tó bá fẹ́ parí yunifásitì kí tó gbogbo bí kíní ẹbí ẹ̀sẹ̀ ní tọ́lọ́kọ̀ yóò sì gbọ́ débi pé kódà tọ́wọ́ padà kó gbogbo ohun tó lọ́wọ́ káàkiri jẹ lóye ọlọ́mọ yẹn lẹ́sìn máa gbàgbé rẹ̀. sọ torí bẹ́ẹ̀ kí a ṣàkíyèsí táwọn yẹn bá jì àwọn táwọn náà ní sukùl sí àwọn sọ̀rọ̀ àtàwọn jẹ́ mùsùlùmí láti já lò sípò ká sọ̀rọ̀ tó bí a bá wò bẹ́ẹ̀ kí ẹ ṣe àwọn àtúnṣe yẹn lórí ẹ̀ wọ́n bá sì lù wọ́n bá sì jó obìnrin ọba bọ́ ọ̀tà sódì ẹ̀ńsì lè òun ni ọmọ táwọn lè ní kọ́ka nǹkan kódà kéèyàn òun ọkà fúnra ní yìí ọmọ tó ti gbó tàbí ọmọ tàtà gbé makurofóònù fún tàbí ẹ̀hẹ̀ wà kí la fẹ́ fi gbogbo a máa ń jà sí nígbà ti rí ìdúgbò wí ní inú kẹ̀sí máa ń fàjà ọ̀sẹ̀ tó rẹ̀ nìyẹn ọmọbìnrin tó ti gbó náà tó ti gbó ẹ wá ní kọ́kà kí la fẹ́ fi ìṣẹ̀rá rẹ̀ tọ́kẹ́ kà sí. à ń jẹ́ bíi tani ajẹ́ bíi bàbá rẹ̀ ní àbí ọkọ ẹ̀ lájẹ́. tó ibẹ̀ yẹn á sàkíyèsí ẹ̀rọ kọ́ bá ṣe ìṣẹ̀lá káwá kò bèrè dàbílà kọ̀ọ̀kan bá wà tó gbogbo àwọn kí ni ẹ̀kẹ́ bá ti sọ tó súnmọ́ ẹ wá ẹ̀mẹ́ ní bùkátà sí pé kí ló fi pọ̀ ní sùkúù yìí tó súnmọ́ náà ó sì bá sàtẹ́wọ́ gan-an wọ́n ní a bá gbé lù sàwárí pàtẹ́wọ́ àbí bàbá ti wá wí pa wíbọ̀ kẹ́bìrún ńlá. gbogbo eléyà rẹ àkàkíyèsí ẹ̀ lánàá. Ah ẹsẹ náà ní gbòò tí wíṣọ bẹ́ẹ̀ kìlọ̀ fún pé kí ni gbogbo èyí ló ń ṣe ẹ ẹgbẹ rọbìṣì náà sẹǹsì nínà inú gẹ̀ẹ́sì ń sọ lẹ́yìn nìyẹn o ẹlòmíì ń bẹ láàrin wa wọ́n ti sọ pé ẹ afáàlágájá yẹn ṣàdúrà fún àwọn lọ láàrin wa náà tí ọba bẹ̀rẹ̀ báyìí sọ́nlú alágẹ́bí kẹrin àfà ẹni náà tún wílé adékájì kúrò ọ̀rọ̀ kọ́fẹ́ ẹni tún gbọ́wọ́ ẹ̀ káwò kí ni túmọ̀ ìdẹ́kùn kí ni adẹ́bí bá kí ẹlòmíì ń ọ̀rọ̀ ọwọ́ àwọn òfin ló pọ̀ àhà tó bá ti gbé indel alhamdulilayi sí àwọn èèyàn máa dákẹ́ ọ̀rọ̀ rẹ̀ òwúlò náà ni òjò wọn dákẹ́ bá a bá lọ lẹ́jọ́ náà wọ́n dákẹ́ ẹni wọ́n dákẹ́ àhà ẹni ọba níbi ó dákẹ́ náà nígbà tó bẹ wí indel alhamdulilayi rẹ láàyè kan àwọn tó dín ìdí ọ̀rọ̀ ó sì kiri o wọ́n rẹ̀ dákẹ́ bẹ́ẹ̀ fún àwọn pé mo ta fẹ́ ṣe ni pé sọ́lọ́ alájẹ́bí ilé kẹ́rì yìí káàrí obìnrin dákẹ́ wọ́n ti sàṣàgbà àbíkó mi fàwọn wà nínú wọ́n ní ọmọ fáwọn níbi tí àwọn máa ń ṣe ẹ̀rù ń bà wá kọ́ bá wà lára wọn níbi àdídìẹ ọ̀rọ̀ bó ti ṣùgbọ́n tí wọ́n bá lọ pé sọ́nù aládẹ́bí ilé kẹrin tó ìwọ́n sọ̀tàn lásán tiẹ̀ ìlérí bíi. ẹ má dára yín láàrú ọwọ àwọn àdè ìṣe já bọ́ọ̀lù ẹtí fẹ́ pèsè mọ́mù ti sá fún. ọ̀rìn sọ rárá gbàtọ́rọ̀ ti rí bẹ́ẹ̀ àwọn méjì yẹn lẹ́sì bàbá tó sẹ́yìn mọ́mù tó wà tó lànà wọ́n á lẹ́gbẹ̀ẹ́ ara wọn sáà bẹ́ẹ̀ kátà wí òun ti pé láì kéde láì kejì láì kẹta lẹ́yìn ìmáàmù ìmáàmù dá wà ní èdè sáfù tiẹ̀ ẹ̀yin náà yẹ kẹ́ mọ wọ́n pè sáfù kì í sì yẹ kẹ́ mọ wọ́n pè sáfù láíláí ìyẹn kẹ́ ọgbọ́dọ̀ dúdú èdè lárúbáwá fọ́ alẹ́ nìyẹn sọ́fà alẹ́ ti kẹ́ ẹ gbọ́dọ̀ gbóró ẹ̀ láíláí ọ̀rọ̀ mo ti rẹ̀ táwọn obìnrin bá fẹ́ tó sáfù níbi ìjànáàtà àwọn ọkọ̀ sẹ́yìn ẹ̀yẹ káàtọ́lá ìwé sábò sí ìfẹ́ lè kásáfù tí wọ́n lẹ̀ mọ́ lápẹ̀rẹ̀ ìdí àríṣọ ọkùnrin ọjọ́ méjì tí wọ́n lẹ̀ lè jẹ́ mẹ́ta tọ́lẹ̀ ti jù bẹ́ẹ̀ lọ kò ní ìdíkẹ́ máa sínú òǹkà mọ́. àbẹ́ ti gẹ̀ẹ́sì alihamudulila sáfù ti padà ju sáfù mẹ́ta lọ kí láǹkà bẹ̀ mọ́ kí sáfù ọba lọ jóbi sórí mílíọ̀n ọmọ tí inú yìí ti máa tẹ̀lẹ̀ lára mi. Thank you ọ̀sẹ̀ ìṣẹ̀lẹ̀ àbùjẹ kálukú rẹ̀ ní sọ pẹ̀tọ̀ fọwọ́ sáré yìí gẹ́gọ́ lẹ́yìn ti rẹ̀ ní. ẹ̀fẹ́ wọn múlò wá nípa fáwọn tó láì gbọdọ̀ ẹ̀rọ ọ̀rọ̀ jẹ̀mọ́ kàrà bí wọ́n náà wọ́n bá gbọ́ wọn sókè lóru mọ́. ìyẹn ti lè sẹ́yìn ọ̀kẹ́ ni wọ́n lọ́wọ́ àìlá fún ìgbé ọ̀kẹ́ máa ti kàṣí yẹ́ra lóko lọ́wọ́ sáré àìlá sọ ìpínlẹ̀ àkọ́kọ́ ọgbọ́wọ́ òkè lẹ́ẹ̀kejì ọgbọ́wọ́ òkè lẹ́ẹ̀kẹta ọgbọ́wọ́ òkè ọ̀kẹ́sì pẹ̀sì ìrọ̀yẹ́ lásán sọ̀rọ̀ bó ti ń sìn lẹ́yìn ìsìn ìrọ̀ ọ̀bùn nìkan èyí tó ti bẹ̀rẹ̀ ẹrú òwúrẹ́ ẹ̀sẹ̀ sọ̀rọ̀ ẹ̀yẹ sọ̀rọ̀ bó ti ń sìn ṣùgbọ́n pé ń gbọ́wọ́ òkè gbogbo ìgbà ni nǹkan fà àwọn tí wọ́n lè lọ lórí làbá àtúnlẹ̀ gbọdọ̀ ọmọ ọ̀jẹ̀ lọ́sọ̀lá ni fún wọn àwọn wò pé ṣe sí tí wọ́n ní pé wọ́n máa ń sọ pa ohun tí àtẹ́bí bá ti ń tiwọn. wọ́n sábà sọ ojú tí bóyá wọ́n gbà pé wọ́n fẹ́ sọ pàtẹ́bí ṣe wọn ò padà wí mọ́ ni ọ̀rọ̀ wọn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lòun rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ sọ̀rọ̀ àtúnlẹ̀ ìdẹ́ yìí ìfàbá ti ṣètò ìgbà tó lè ó a nu ọjọ́ ni wọ́n sọ pé tẹ̀kírà ẹ̀yọ̀ kan náà ni náà oríṣiríṣi àkáàrù lọ́wọ́ lórí ẹ̀ ìgbé kọjá ẹ̀yọ̀ kan pé yẹn náà yóò kí nọ́mà ní òun lẹ́dẹ̀ lára yẹn ọlọ́dún ọ̀sán. ẹnì kan ti ẹni tó a ẹlẹ́yà rẹ̀ lóru pé káwọn ọjọ́ ti lẹ́fílà lóru ẹlẹ́yà máa tò sẹ́yìn ní fọ́nmà ti pé wọ́n padà sallallahu Thank you. Ah, ọ̀rọ̀ yẹn wà á takora ah, wọn. àìrọ ẹ gbọ́ wáyé rárá bí tí ò kọ̀ wọ́n rárá bí báyà wọ́n pọ̀ wọ́n dà sọ òye yìí pẹ́ ẹ báyà wọ́n tó fà gẹ́rẹ́ nìyẹn tọ́lá yẹn pé ẹ máa ń gba àwọn nǹkan tá a fi ń sọ̀rọ̀ yìí tó ẹ lọ ẹ lọ rọjà rẹ̀ ṣàlọ́ lórí ìbéèrè tẹ béèrè yẹn kò ìbéèrè tó lè sì yẹn lọ́nà ọ̀rọ̀ bó di é ń sè. ẹ rí pé kò sí tẹ̀sí láyé ànábì sọlọ́lá àtàlà àti sọ́ni lọ́dí ẹ̀ńsì gbogbo ẹni tó bá wí ó ń tọ̀ sọ̀sọ̀kùsọ tàfsírì bẹ ọ̀rọ̀ lọ́dí ẹ̀ńsì débi ife àárí àyà ti tu àyà one two tàfsírì bẹ láyé ànábì sọlọ́lá àtàlà débi ipa àárí àdéhìsì ti ń ṣe kéde o ti ń tu àyà tàfsírì bẹ lọ́dọ̀ àwọn ọmọ tí wà níbi sọlọ́lọ́ àṣàlá ọlọ́run kọ́ba ni wọ́n sọ àwọn sàhábà débi pé nínú àgbọ́yé wọn tí wọ́n gbọ́yé látọ̀dọ̀ àgbẹ̀bí sọlọ́lọ́ àṣàlá ọ̀fìn tó àlùkò ọ̀sán. gbogbo àwọn eléyìí òun kẹ èjì ẹ̀ẹ́ta yìí ni wọ́n fi kúra wọn tó padà di àwọn tíwádé látẹ̀rí nínú àwọn tíwádé látẹ̀rí tó ti rí pé kìkì táwọn táwí ilẹ̀ bá bẹ̀ òun náà ni àtẹ̀sírù tọ́bàrí tẹ̀sírù tọ́bàrí ìbùkẹ́rì rí inú ẹni tó kó àwọn ìwà yá àtijọ́ ju ìbúrú sábà yìí yẹ̀yẹ́ ìlú sábà yìí. òsì ìkẹ́ tí sọ báyà bí wọ́n wá sáàlù tó ọ̀bá ládé. sòtòrí bẹ́ẹ̀ ìbẹ̀yẹ kẹ́ kọ́kọ́ ha kú nípa pé kò sí tẹ̀sí lọ́jọ́ ayé àtẹ̀bí ti bẹ dáadáa. kódà tẹ́ bá lọ́wọ́ sọ ìlú Bukhari àti Muslim ẹ̀yẹ́ rí pé wọ́n kẹ̀dé ní odidi tó ń pè ní kìtàbù tẹ̀sí wọn á sọ pé àlẹ́ mi sọ sọ́lá túmọ̀ rẹ̀ pé nǹkan báyìí. ọ̀pọ̀lọpọ̀ gbà láwọn àdìsí mi ti máa ń jẹ́ wàhálà tó mú atọ́jọ́rọ̀ àwọn sálà tó gbé wá báyìí pé ẹni báyìí òun fi ṣíṣe ọ̀rọ̀ yẹn. ṣé wàá ní gbogbo kẹta ẹ̀rí pé ó tá a sọ. à ń sọ náà ṣùgbọ́n fún wa pé nǹkan jáde nínú ọmọ rẹ̀. tẹ́ ẹ bá ti ń sọ lọ

ẹ̀hẹ́n ẹ farabalẹ̀ gan ẹ lè lọ́gbọ́n ti ṣáwárọ̀ àwọn èèyàn gan kó tó di pé ẹ ṣe ìbéèrè tí òfin ní sin àwọn èèyàn lọ́nà Wallahu ta'ala a'la wa a'la. Thank you báwọn bóyá bí láti tó máa àbí ọmọ àwọn ọ̀sẹ̀ rẹ̀ láwọn òṣèlú tó máa ẹ̀dọ̀ pé ẹ̀yọ̀ lè sọ pé kí ọgọ́rùn rẹ̀ ní wá tó lọ bó ṣe. Gbogbo ọgbà lábá ń ka fún mi lónìí rẹ̀. Àwa dà sí ìdúró. Ó ti yẹ ọlọ́run jò yí wa ẹ̀rí ọlá ìfẹ́tẹ̀pẹ́rẹ́ lónìí olónìkẹ́ àtúntì sọ. Igbe o tẹ́sí wọ̀ sùn, o ti wà lẹ́ ẹ̀ ní pírọ́blẹ̀mù rárá. Ọ̀sọ́ ti wà pé o tẹ́ máa fi wọ̀. Gbogbo bí tẹ bá ti rí láyé yìí tí wọ́n sọ pé ọlọ́run wí ànẹ́bí wí báwọn ẹni ìsájú eré ti rí ní àwọn ọ̀fẹ́ kọfẹ́. Ẹ gbọ́, ẹ lo ọlọ́run ti rọrùn fún yín láti rí a tún fi wíńdò fún ìgbà tí wà ní lónìí rẹ̀ láti sọ pé kọ̀wá yìí ló ti wà fún wa ìwé òní fúblẹ̀mù rárá gbogbo àwọn bíi tẹ̀ ń lọ yẹn sọ ẹ gbà sọ ẹnu àwọn ẹni yẹn náà ṣé kìí ṣe wípé nígbà wọn fẹ́ tú àyà tí wọ́n fẹ́ tú hadithi wọ́n á sọ wípé àwọn àfa ìgbẹ́ wa sọ pé nǹkan báyìí lápẹẹrẹ ní ìṣẹ́ mọ̀fá àwọn kẹ́mẹ́ tí wọ́n ń ṣe six months ní bí àwọn oníjáde yẹn tí wọ́n bá sọ̀rọ̀ lọ́sàn-án wọn lé ní afra kìnnìkan bí irú àwọn ọmọdé ìkwánu sí wọn lé sọ pé àṣehìn bẹ́ẹ̀ mo sọ pé pípẹ́ tẹ pẹ́ yẹn gẹ́gẹ́ tún wà bẹ́ẹ̀ lónìí. sọ àwọn náà ká yà wọ́n kàdé ìṣe olùgbọ́ tí wọ́n bá fi sọ̀rọ̀ báyìí ẹni tó jẹ́ àmì yẹn gẹ́gẹ́ ni wọ́n máa fi ṣàlàyé ọ̀rọ̀. ṣùgbọ́n yàtọ̀ sẹ́ yóò fi bọ ibi òdodo lẹ́wà lórí ẹ̀ òun ni kó pé gbàgbà wọn bá fẹ́ máa sọ̀rọ̀ fún yín wọ́n wí àyà wọ́n wí hadith wọ́n à ń dápọ̀ àwọn sàbẹ̀ wọ́n dápọ̀ sábẹ̀ ọ̀hún àbẹ́ sì gẹ̀ẹ́sì àtàwọn ẹni tó ń gbẹ́sẹ̀ lórí ìlànà àwọn ẹni ọ̀sẹ̀ yóò ti balẹ̀. ibi gbogbo lẹ́ni lè gbọ́ ó lè jẹ́lẹ̀ ó lè jẹ́kọ̀ọ́ ó lè jọ gbogbo ayé kẹsì èmi bí ẹ bá ti gbélé sọ sọ ọkẹ oyún ti kalẹ̀ pé alhamdulilayi ló ló ṣe yìí aa ah, ọkẹ mi balẹ̀ Ọlọ́run ti àlẹ sí tọkàn náà lẹfà yóò sì fún wa ní ìdílé. Aleykum salaam wa rahmatulah.

ọ̀lẹ́ni ó nílẹ̀ ló yé mi. kálukú ó tilé wọ ẹ̀tọ́ rẹ̀ ní ọ̀rọ̀ pé mùsùlùmí méjì ń jà kan ẹ̀ ní sára yín ẹ kó lọ jù ẹ rojọ́ ni kálukú ó dẹ̀ sọ bóyá ó ti tẹ́lẹ̀ ó béèrè pé ẹ̀yin lẹ́ni lẹ̀ tẹgbà kákọ́lẹ̀ kẹ̀kẹ́ ọdún wo ni talọ́gbà ẹ sì sọ gbogbo sẹ́nẹ̀ yín ní ọlọ́wà àgọ́ yẹn kẹ́ jà bẹ́ẹ̀ ẹ̀yọ́ kó bẹ́ẹ̀ nígbà tí wípé mùsùlùmí ẹ̀ kó bẹ́ẹ̀